أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fọlọ́n bá tó sì wá ní mùsùlùmí atọrọ àríkú ìkírọ̀ àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọ́lọ̀ bá náà ti bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa ọlọ́ọ̀bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ tẹ́yìn ò lè ló lọ láti fi ràyẹ ọlọ́run ọba tẹ́yìn ò lè pò nípò kan láti fi ràyẹ ọlọ́run ọba àfikọ́ pàdé rẹ̀ láì ṣẹbọ pàdé rẹ̀ àti mi àtẹ̀yìn mẹ́jà ṣẹbọ pàdé ọlọ́run ọba o bákan náà àfikẹ́yìn ọ̀pàdé rẹ̀ pẹ̀lú ọ̀kàtọ̀ má kò ń bi ẹbọ mọ́sà sọ wa kò ń bi ẹbọ o bákan náà tó sọ wa kò ń bi nífàákù amálí ni akọ́dí ni mẹ́jà àjẹmọ́ àfikẹ́ pàdé wọ ọlọ́run ọba bákan náà sànú wa mọ́sà sọ wa ń bi àdánwò tí ó wa tó fi jẹ́ pé ń tá a máa sọ yàtọ̀ sí ń tá a máa ṣe tàbí ń tá a máa ṣe ìyọ́ ọmọ yàtọ̀ sí nǹkan tá a máa sọ má fàdánwò bẹ́ẹ̀ kan wa á jẹ́ àmú ọ̀gá orin ni onídìtà míì béèyàn ṣe ń súnmọ́ wọlọ́wọ́ ọba má jẹ́ àgbà bẹ̀dẹ́ ni ìjìnà sí wọlọ́wọ́ ọba wọlájà kan sóore ìtẹ́nu kan wá fílẹ̀ tá a fi wá gbọ́ ọlọ́wọ́ ọba sábà nígbà ju bá a ṣe ń fẹ́ lọ. bí àwọn onímọ̀ rahman a wà twenty seven shaban bai ní ntàwọn nka ní ntàwọn sikẹ́ni o. Tawan kan tí a wà ní 20 gíní o 27 ṣàbán inṣàlá rahman àfijọ́sọ̀ abẹ́lọ́n wípé a àlákọ̀ tafsir leni gẹ́gẹ́ bí ìsẹwà a tún fi kọ́ tí è di sunday tó bá tẹ̀lé sunday tó bá tẹ̀lọ́dún níjọ́ ní eid lápẹẹrẹ bí sábtì ni tọ́wá jẹ́ pé sábtì ni tàbí ahad tọ́wá jẹ́ sábtì lásọdún sunday tí ó tẹ̀lé òun náà lábẹ̀rẹ̀ tọ́wá wá jẹ́ pé ahad sunday lọ́dún bá bọ́ sí sunday tó tẹ̀lé náà lábẹ̀rẹ̀ tafsir ṣá allah rahman ṣùgbọ́n a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa allah subhanahu wa ta'ala fún aláyè láti máa lékún lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́nà méjì ìmà àǹtọ̀rí kìlì kútúbà àwọn àǹtọ̀rí kìlì halkọ̀ ẹlòmíì ráyè wá sí jùmọ̀ tí ó ráyè wá sí tafsir ẹlòmíì ráyè wá sí tafsir tí ó ráyè wá sí kíni o jùmọ̀ ṣùgbọ́n àgbọ́yé ìntọ́lọ̀ fún ànábì bó ṣe simple tó yẹ ṣèyítọ́ òjò èèyàn ọgbọ́yé ó simple tó ṣe gẹ́gẹ́ ó simple tó ṣe gẹ́gẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ojú mi ṣẹ̀tọ́n jẹ́ àfi máa rí ìdán ọ̀rọ̀ ààwẹ̀ agbọ́dọ̀ jẹ́ àmà tí àwọn àfáà sọ lórí rẹ̀ tá a bá ní agbọ́dọ̀ jẹ́ àmà táwọn ibẹ̀ ilẹ̀ ti máa ma ibi àwa náà máa ń bi ọ̀rọ̀ ẹ̀sìn wípé alágbàwí làwa náà alágbàwí fáwọn fáwọn tí wọ́n lọ ṣáájú àwa náà nu àwọn àfáà táwọn tí a lọ ṣáájú wa iná ìjálágbàwì fún àtọ́ lọ ṣáájú wọn táwọn tọrọ lọ́nà náà tó jálágbàwì títí kan sàgbé tè wa ìdọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn sọ̀rọ̀ tà ìtọ̀rọ̀ ẹnì kan wá ń fọ́ lukùn ní ń fọ́ gbá ẹ̀pẹ̀ tí wọ́n bá ń pẹ́ rí dà ó ní èmi náà ni ẹ̀rí bàbá ní ẹ̀yìn sẹ́lẹ̀sì ìtọ́lọ́ ń fànà bí àbí mi tí wọ́n tẹ́lẹ̀ ìtọ́lọ́ ń fànà bí àwọn àdáwọn jókòó kì í sọ̀rọ̀ èébú ẹ̀sìn fánù sí lórí ẹ máa bá sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ má jòrò mú wa o bí wọn náà nídìí omi tútù ẹ̀fọ́ lómi tútù wọn a máa mú mi wọn sábà máa gbọ́ yóò yí wọn pẹ̀lú àánú ọlọ́run tí mo wá lẹ́sìn míì ni sàǹpọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ kí ni wàhálà wa ta fẹ́ máa sí mọ́ kò sì jáàmà ìdán tí a bá ti wà ní Monday lọ́la yọ̀ọ́ mọ̀ fún wa ní twenty eight Shaban Tuesday yọ̀ọ́ mọ̀ fún wa ní twenty nine òòrùn wọn tuesday ìyí máa wọ́n rọ́sù kábẹ̀rẹ̀ àwẹ̀ wednesday tàbí wọ́n máa rọ́sù kí ṣàbá àwọn ọjọ́ tààtì kábẹ̀rẹ̀ àyìn kíni o thursday kí wá lójúṣe mi àtẹ̀yìn tá fi pàdé ramadan báyìí àkọ́kọ́ annabi sallallahu alaihi wasallam ó sọ fún mi hadithi lẹ́dí àkọ́jọ́ mọ̀ bukhari mọ̀tọ́lá fi sọ yìí làmì hadithi lẹ́dí àkọ́jọ́ alùsùnà min hadith abi rayra rọ́dí allah tán àrùdọ́ kìsàn bukhari gbàwá o andamsa sọ wípé idan tasofa sha'ban fala tasumu wa hadha ar-rasul sallallahu alaihi wa sallam alayhi kana yukthir min as-siyam fi shahri sha'ban anabi man gbààwẹ̀ pọ̀ nínú oṣù sha'ban ta fi re po alodo yawa isha àti ummu salama wípé kódà anabi man gba sha'ban tán wọ́n sọ ní sọ̀ntí ọ̀pọ̀ jù ni àdẹ́bẹ̀ gba ṣàbáǹtá kí gbá kí ni o kí gba ṣàbáǹtá ṣùgbọ́n máa ń gbà àpọ̀ nínú ṣàbáǹ apọ́kàn àfọ́ àsọ pé nítàbí fi máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé àsìkò yìí máa ń fáwọn ìyàwó rẹ̀ láyè láti lè bàjẹ́ wọn san ní ti máa ń bẹ̀rẹ̀ wọn nínú àwẹ̀ àgàbùsọ̀ wà nù hadith ìyàwó Aisha radiyallahu ta'ala anha wardaha tí ẹ̀sán bá máa ń gbà àpọ̀ nínú ṣàbáǹ kí tinú ẹ̀rí mi ìtaari annabi sallallahu sàwọn ni ìdàntásọ̀fà ṣàbán tí ṣàbán bá ti wá dá méjì falátẹ̀sùnmú ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ ma ìdàntásọ̀fà ṣàbán falátẹ̀sùnmú hadith ẹnu kan tí èsì kékeré lọ àwọn afa ṣùgbọ́n wallahi àdìyí tó fẹsẹ̀ múlẹ̀ ni an tọ̀rí kílẹ̀ àlá anna abi abdurrahman anna abi hurairah nítorí pé àrínú àwọn afa àti àfẹ́ tafabbutu lórí ọ̀rọ̀ yìí jẹ́máà in tí ọlọ́run fún òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn dìde wọ́n ń fi ìbàdàn lẹ̀ lọ sóṣogbo wípé oògùn tí bàbá kọ́n sójú ọ̀tún ẹyẹlé ní ẹ̀pẹ̀ ní àbòjú òsì láti lọ rè find out pé kó wọn má lọ ṣe mistake torí pé wọ́n ti sọ pé tí èèyàn bá ṣe mistake níbi tán fi lè lọ́yìí wọ́n fi rú rẹ̀ wòrè tí ó yá hàn níjọ́ sí ìwé ìrìn kọ̀rasọ lọ́rùn rẹ̀ yọ́ wà fi ìbàdàn lẹ̀ lọ sí kíni o báwo èèyàn ṣe ń fi tó ju ìbàdàn lè lọ pé àníkílẹ̀ ló sọ nípa àlámọ́rí bí wọ́n ṣe máa ṣe ń jọ nù ẹ̀ka fàyè lẹ́wọ́n wá aláwù kí pé ńgbà ah, nàbí fírí wa pé ká máa gbàwẹ̀ nù ṣàbá a lè tí sábà bá ti adá méjì kí ló tà fi lè ma láti one to fifteen rẹ̀ a lè gbàwẹ̀ tí wọ́n ti adá méjì kà máa sáà sì sọ fún bàbá aláwù tó tọ́ ẹni wọn á padà aláwù tì ń òun mo fi kọ́ ọ lọ́rùn ṣé tòótọ́ bàbá rẹ sọ pọ́ùn gbọ́lẹ́nu àbúrò ẹ̀rọ táàbù rẹ sọ pọ́ùn gbọ́lẹ́nu sàṣà pé ní sàrà àbàtì dá méjì ẹ̀mẹ́gbà wẹ̀ mà alẹ́ aláwòlá ni mo fi ọlọ́wọ́n ọba tó nílé tí mò ń búra yìí tí mò ń yí pé mo fi búra fún ọ wàláyé bàbá mi ti sọ fún mi nu wọn ní àbúrò ló sọ fáwọn bẹ́ẹ̀ àbúrò sọ pọ́ùn gbọ́lẹ́nu sàṣà pé ní dá méjì kẹ̀mẹ́gbà wẹ̀ mà ọ̀rọ̀ fẹsẹ̀ múlẹ̀ àrí ìtìsọ́ọ̀lù tọ́yìn ṣẹ́wọ̀n bàtí wá dá méjì ẹ̀mọ́ gbáwẹ̀ ma àkọ́kọ́ mú sọ́wọ́ ìjẹ́ àdíìsì tó wá nípa nísù ṣàbán sádìsì tó fẹsẹ̀ ní naam àdíìsì tó ni ṣùgbọ́n ànẹ́bì sọ̀rọ̀ lórí rẹ̀ pé tó bá ti di òru nísù ṣàbán ànẹ́bì òrìn kẹ́nìyàn kó jí mọ́ ṣe bàdí àtọ́ mọ́ ṣe áájí kò ní ẹ pera yín jọ kò ń sánmà tọ́ba ti di lẹ́yìnlá nísù ṣàbán ṣàbán bá dá méjì ọlọ́mọ pàṣẹ láti sẹ́mọ̀ wípé gbogbo ẹrú tí bá ń bẹ lórílẹ̀ báyìí àti kọ̀rọ̀ àti gbangba tí ọ̀dà nǹkan ẹ̀kọ́ mẹ́rin ọ̀rọ̀ ọba ẹ̀yin mẹ̀lẹ́kẹ́ ẹ̀sẹ̀ tó ti sẹ́lá tòótọ́ ọ̀rọ̀ ẹ̀mọ́ bá ń parẹ́ àti tààtú ni àti gbogbo ẹ̀dà tí ẹ túṣẹ́ rẹ̀ wò tí wọn ọba ti ń dàrú pọ̀ ní bẹ́ẹ̀ àwọn mùsáhìn mùsáhìn nìyẹn àti ẹ̀ máa kọ́ ní ogun lábẹ́nú wàláyé wàláyé àwọn èèyàn ń ṣe tí ọkọ òní mọ́gbà tí ọkọ yàwó ẹ̀ gbogbo tọ̀láàkùn kéése 90% rẹ̀ làbá màmá gbẹ̀yẹ bóòlù ọ̀sẹ̀ fi ẹ̀mí rẹ̀ lẹ̀ fún yàn tí ó fi wá ní wẹ̀yìn máa ń bí ọlọ́run dára bíbí báyìí gbèsè òsàsà ń bẹ ya ah wàláyé àti ìbáṣà ni ọ̀sán ẹ̀rọ ní nǹkan ọmọ dáhùn nìyà àákọ́ gbé ó ń tọ̀ ń dára bòójì ẹ bá sì dára ń bòójì gbówó lè sí annabi sallallahu alaihi wasallam ìntà àbá ti ń pẹ̀ sí ìntà àbá ti rí kíkan ọ̀dọ̀ ànábì ẹ̀sìn ni tọrẹ ń bá ti kọ̀yìn sọ́lọ́run ibikíbi tó rí ó dojúkọ ibi orí ibú ni wọ́n ní mọ̀rẹ̀ rẹ́rìn ẹ̀pẹ́ ẹ̀kú ń bọ̀ ta lọ kọ́yìn sí ọ̀hún ní rẹ́rìn níbi ó dojúkọ wàláì kò sẹ́rìn bẹ́ẹ̀ wàláì kò sẹ́rìn bẹ́ẹ̀ ṣàbọ́n ní nǹkan ẹ̀kọ́ ṣàbọ́n àti rẹ́rì tábà wá rẹ́rì ìyẹn ò sọ fún ọ pé ìwọ tó ọmọ tẹ́lẹ̀ tó kàn ń fi agídí sọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ àmì pé kọ́ra lára àwọn bídí àtàrí òrìlẹ́lẹ́tọ̀ ìntàwọn èèyàn bá ń gbé òru ṣàbọ́n ṣe lọ́nà tánà ó sì ń wá lójú lọ́yìn àmọ̀ wípé ìdá nǹkan pọ̀mọ́ lọ́wọ́ ọba bí ìgbà téèyàn wá tàn kándù lẹ́làyé èèyàn lẹ́sàmù lọ́la final year student ọlẹ́sàmù lọ́la àṣàṣì ìjọba dé wọn múná lọ ó sì ní kándù ọkàn tí èkàwé kándù ìwà agadé bíi pé tọ́ bá tàn pẹ̀lú ògùn ọlọ́run ó di àsùnbà kó tó gbé yóò dùn tán ọwọ́ àtàn lẹ́bùsí kíṣà ìtàn ọwọ́ àtìlẹ̀kùnmọ̀ kándù ọwọ́ àṣìyé lọ bí ń pè àsọ̀látò àbúkọ àbúrò ìgbàdá bí ẹ ṣe ń pè àsọ̀látò kọ́mùnà nìyà o lọ́wọ́ sílẹ̀kùn lọ́wọ́ lé pé à ah, ah, ìwà pípẹ́ àfọ̀ iṣẹ́ lẹ́kítọ́rà kandu wa jó tán bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bá ń pa nǹkan pọ̀ mọ́ lọ́n bó ṣe wá aṣáyé nu ẹ̀dàkùn ká pé àgbóbá ni ìmáàmù ẹ̀mí dúró ni àbábáwọn èèyàn kan láyé lé ni kápọ̀ òtọ́ ni ẹn tẹ́ bá wá rí tí pé àà akalamọ́gbò èyí ṣe kí ni akalamọ́gbò èkú yóò lẹ́gbẹ̀rún ọdún ṣé ẹ sì rí akalamọ́gbò ìmọ̀ ẹkú ẹyẹ kan ní ń jẹ́ bẹ́ẹ̀ ta ní jẹ́ bẹ́ẹ̀ o ẹyẹ ni ẹyẹ fẹ́ wí kọ́ kí ló fẹ́ wí o akalamabuẹyẹ lòun isu kan bẹ tí ò lè mọ́jáde lọ́dọ̀ ọdún kí ló kọ́ tiẹ̀ ó kọ́ ń súnmọ́ àkàlàmàgbò ó ní ẹ fẹ́ wí pé kèé pa ọdún jẹ kí wọ́n má rí jẹ láyé kèé ṣe wípọ̀ ní èkú ṣùgbọ́n ọdún kan ò lè dé kí wọ́n má rí isu. Ah. aláwìyé. Ah. Ah, èmi ò mọ̀ jù sí lọ lẹ́yìn ìṣòro ìṣòro lọ́kàn fún à ń ìta ń wílé o ń sọ ń yóò bá gan kèèyí adébá tó ń fẹ́ ìbò ṣe wáàsì táwọn orílẹ̀ yìí láì sí ìlú èbò ṣé ó fẹ́ ìbò rẹ̀ láti ni eré méjì ọ̀bàjẹ́ ìgbàtúmọ̀ rẹ̀ yóò sì fẹ́ ìbò sọ fún yín pé uh, and I know that you, uh, you are supposed to know what I, what I mean nínú ọ̀rọ̀ ẹ̀sìn. àtúnṣe ala pariwo ni wa ọ bá ní sọ ọlọ́run ọ̀ràn nẹ́bìkẹ́sáwọn èèyàn rẹ̀ rí àfi pẹ̀lú èdè in tí ó mú ọsọ èdè míì ajẹ́pẹ́ táwọn ń tọ̀ ń gbọ́ yínú ṣùgbọ́n láàrin àwọn èèyàn rẹ̀ àrùn lèrò àyàfi tó bá jẹ́ pàǹtẹ́ ẹjọ́ ń sọ ẹ̀ǹtẹ́ pé kò sí tó wù tí wù ní gbọ́ yé ìwọ náà sì rẹ ò ní fẹ́ bọ́ rẹ níbi tí ò yí ọ ó ní kíkà sẹ́mẹ̀ ó ní ẹ̀fọ́ sọ́yẹ̀ ma ọ̀ràn bẹ́ẹ̀lù yìí ọ̀ràn bẹ́ẹ̀lù yìí kò sí ìjànú fẹ́sìn kò sí kíni o kò sí ìjànú fẹ́sìn ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wà lórí nítorí ọ̀rọ̀ ìtara bí wí tẹ́yìn náà sì lágídí tẹ́ ẹ sì fẹ́ kí nǹkan tó lọ ní odogún ọdún kò tó ṣe tẹ́ ẹ fẹ́ kó ṣe lójú ẹsẹ̀ wà lẹ́yìn ẹ̀fọ́ lẹ́rán ẹ̀ẹ́rẹ́ rìn báyìí nígbà táwọn àtọ́ bá mú ilọ́ta bá ń sọkún ni ṣùgbọ́n máa le o so àgbájọ tí a ti ń fi ọsẹ ẹ̀yẹ torí pọ́ dárò gbà sí lóò ti wá fámìlì kankan kì í mọ́ wọn kọ́ fọ́ mọ́ rẹ̀ òkú wa kú oníwó sí kù lé táwọn oníwó sí kù mọ́ parọ́ wọ́n ní ta ní sọ̀rọ̀ ẹ̀ ìyá tó kù ìgbà òtí ìgbà ó kí lè dàpọ̀ àwọn aríyẹmi sí kẹmi tí wọn èkúlẹ̀ fún ìyá ọkọ wọn yóò fò mọ́ ìyá lọ́rùn ni kẹmi sábà gbẹ ṣubú yìí ó tiẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ tiẹ̀ ń pè ń kò lẹ̀ ó oúnjẹ ni yóò tó kọ́yìn síyà ibi èṣù ń gbà mú wa nìyẹn nítorí pé ọkàn wa ọkàn wa ibẹ̀ lọ́lọ́run fi stọ̀ gbogbo ohun tí ayé dà ìsì fẹ́ jí. ọkùnrin kan bẹ̀lẹ̀ tíṣà ní kiri yóni ah, ọmọ mọ̀sẹ̀ o kèésì ìdálẹ̀ kí ló fẹ́ jà olè mà lọ́kà tó ti dòfó ah, mo ní ọ̀rẹ́ kan ah, tí ìbá ṣe ti pé kí èkírun èèyàn dà láyé ọmọ dà pé o èso ọdẹ láàmú mọ́ ni wọ́n ní dà láàmú ni láti ijó ẹ gbọ́ pé egun máa ń jáde ń bàdàn ìjọba chọ́ọ̀chì pé egun lọ sáwọn chọ́ọ̀chì náà jésù ní darí ará ọ̀run eégún sẹ́ńtì ń gbèlè eégún. naam tíṣà bá ń bá ti dá méjì wọn ni ká mú gbáwẹ̀ mọ́ àdéhìí kàrà tó rí mu àwọn abọ́ sínú ti súnmọ́ wáyé náà látàkọ́dàmú asínú rẹ̀ gẹ́ni pé látàtàkọ́dàmú ní òde lọ́rọ́báwá tó bá ti di wípé haraka méjì bá tẹ̀lera wọn tí a ń sì papọ̀ lárúbáwá máa ń ṣe hadifu kan wọ́n wà á ti bọ̀ nínú kejì yóò wà jẹ́ látàkọ́dàmú dípò látàkọ́dàmú ṣùgbọ́n tí haraka ọ̀bá ti papọ̀ láyéláyé wọ́n wọ̀ ṣe hadifu. tí a bá fẹ́ lá tàtàkọ́dàmú a tu tu tùtàkọ́dàmú tùtà tùtà tàtà wọ́n lè pàkẹrẹ fún kan ṣùgbọ́n tó wọ́n pé arákọ̀ ọ̀bẹ papọ̀ ẹ̀ ń bẹ parẹ́ ẹ̀ pè wá pé ń bolo ti ké tiẹ̀ látàkọ́dàmú rọmọdọ́nà bisawumi yawmi wala yawmayn tí rọmọdọ́n bá ti dé ẹ gbọ́dọ̀ gba ọmọ tó bá ti kú tó kẹta tó méjì o ṣé ọmọ pé àdìsí eléyìí ẹ wò pàtó tó kótó kótó kẹnu gbàwẹ̀ mọ́ ńgbà tí sábà bá di twenty eight àdéhìsẹ̀ tá a kàtà sí sábà bá ti di fifteen àmì wa ni ìlà rọ́jùlán káàna yasumu yawman falyasumu àfẹ́ tó bá láwẹ̀ tí máa gbà tẹ́lẹ̀ ó lè gbà á kódà kò jẹ́ wípé ṣàbá jẹ́ twenty nine lẹ́nìí tọ́wọ́ lọ rè bọ́síjọ́ monday tí èsì máa ń gbàwẹ̀ monday tẹ́lẹ̀ gbà ẹyọ kanu àwọn tó tẹ̀ wájú àwọn tó lè rí wáyà mi min hadithi Imran ibn Husayn radiyallahu ta'ala anhu kíta hadithi yẹn bẹnu sahihayn kíta yòókù tó pé tán rẹ̀ pátápátá ń bẹnu sọ́ndà Imam Abi Dawud wa fi ghayrihi bi isnad sahih anábìrì ọkùnrin kan náà sọ̀hábà ní ìgbà tí Ramadan lọ́tà sọ́ọ̀bànú súrọ̀rù ṣàbáyìn súrọ̀rù èdè lọ́rọ̀báwá àwọn bá ní àwọn gbọ́nà nǹkan tó jẹ́ pé àbùdádù ni wọ́n dídù word and opposite nǹkan jáàmù rẹ̀ ní àbùdád àwọn nǹkan tó jẹ́ wípé ojú ni òdì ni lárọ́wá ní àwọn ọ̀rọ̀ kẹtẹ́ pé ọ̀rọ̀ náà ni ó dòjú ọ̀rọ̀ náà ni ó dòdì súrọ̀rù èdè lọ́rọ̀báwá a máa túmọ̀ bẹ̀rẹ̀ nǹkan súrọ̀rù èdè lọ́rọ̀báwá a máa túmọ̀ parí nǹkan ewé ẹ̀rọ bí wàá wínú méjèèjì sọ wa gbà àwẹ̀ níbẹ̀rẹ̀ tá a bá tún sọ́ọ̀rù sí bẹ̀rẹ̀ ajẹ́ wípé ó ti padà síbi àdìsí àlá ibn abdulrahman an àbí ìhùrẹ́yọ̀ táàbì tí ní tí òun náà tí sábà bàtí dá méjì ẹ gbọ́dọ̀ gbà àwẹ̀ mọ́ tó bá wá pàdé ẹnìkan tí ń bílẹ̀ pé ìjọ gbà àwẹ̀ báyìí ń bí dáadáa lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣàbán ṣe é mọ̀pọ̀ ti padà síbi àdìsí àlá. ooo oh, mọ́mú galili kò clear ṣùgbọ́n súrọ́rù yìí a máa túmọ̀ gbẹ̀yìn èwòlà àbí àwọn méjèèjì àwọn àfa àtọ̀pọ̀ jù ní ìgbẹ̀yìn lànà bí ń wí wọ́n ní kílẹ̀ rí wọ́n nítorí pé níjọ́ náà lọ́hùn rìwáyà lè wá gbé wá ọkùnrin wá nílà ìgbà àbí àwọn ni ìdá àfitọ́rúta tí ọ̀rọ̀ bá ti yá a lọ tán fàṣún yawman aw yawmayn yá a gbà àwẹ̀ ọjọ́ kan padà àbọ̀jọ́ méjì ẹ̀wọ̀n dàlẹ́yìn rẹ̀ àwọn bọ̀ tọ́mọ̀ ọjọ́ pé bẹ̀rẹ̀ ni táàbìsì tuntun ọlẹ́ ń bẹ̀rẹ̀ táàbìsì tuntun ọmọ gbọ́dọ̀ ń bẹ̀rẹ̀ kí ni ọ̀fà yá àgbà àwọn ọjọ́ kan tàbí ọjọ́ méjì padà a jẹ́ pé súwọ́ọ̀mù yẹn bó ṣe jẹ́ àdìdàdù tó yẹn tá a fi tu ni wípé ìdàkejì lànà bí n sọ pé sọ ọgbà àwẹ̀ nígbẹ̀yìn ṣàbán a jẹ́ pọ́kùnrin ìlàwẹ̀ tí máa ń gbà tánàbí sì máa máa wẹ̀ yẹn kọ́ wá má sí ànàbí gbọ̀ ńgbà tó sọ pé ẹ̀gbọ́n ọgbà tí ṣàbán bá ti dá méjì wípé tó bá ti dá méjì o àìgbà àwẹ̀ mà àṣefẹ́ ń wọn ọ̀bà máa wẹ̀ mà tẹ́lẹ̀ ni. ráwí ẹlẹ́ sọ́bà fún àbàbà tí ẹ ti lé ní etí tí wọ́n òkèwú tí ó sì yí ẹn ọ̀dá masala ó ti kí àsáwà wípé Rajab Shaban Ramadan ọlọ́run gbè ní àwẹ̀ ẹgbà fún papọ̀ báwọn pé oṣù kẹjẹ ọ̀rẹ́yàn fún ọ̀yàn láti gba àwẹ̀ tán tí ó sì máa jẹ́ orígun kan ní orígun ẹ̀sìn gẹ́gbó sí wọnú hadithi àbí ìrọ̀rọ̀ àti hadithi tọ́lé abúlé bayidillah hadithi tọ́lé ayé ẹgbẹ́ sọ́nà hadithi abúlé umar astaghfirullah àti hadithi tọ́lé ayé hadithi tọ́lé ayé ìbẹ̀rẹ̀ sọ̀yẹ̀ hayin ọkùnrin ọdún sàṣàlàn aró oko ni èèyàn dáadáa wọlé ni ẹni ẹ̀ máa bọ́ o fẹ́ẹ̀rẹ̀ rọ́ọ̀s òtúrò kò kọ́ ìlì irun tiẹ̀ òtúrò orí sórí báyìí ni inú báyìí nesmau dẹ̀wíyà dẹ̀wíyù lédè lárúbáwá ó ní kí nǹkan máa kọ̀ yomoyomo kẹ́nìkan ra jìnnà sí mi díẹ̀ mọ̀ ń gbọ́ pé ń sọ̀rọ̀ ni but mi ò gbọ́ yẹn yé ìtumọ̀ dẹ̀wíyù nìyẹn nesmau dẹ̀wíyà sọ́ọ̀tì ìwàlá náà fọ́ ọmọ ẹ̀yà bọ́ọ̀lù à ń gbọ́ pé ń bàlẹ̀ bí ìsọ̀rọ̀ ń kùn pẹ̀lú tí ń bàlẹ̀ bí ìsọ̀ àgbọn tí ń sọ yé tí tá a ń dọ́gbọ́n súnmọ́ tá a fi wá pé àṣẹ ń béèrè ń pa ìsìláàmù ni ọwọ́ ní ìsìláàmù kí ló bẹ̀rẹ̀ rẹ̀ ànábì sọ̀rọ̀ ṣàdàtẹ́yìn dúró tọ́lọ́ torí pé gbogbo ẹni tí ń ṣẹbọ bí ń gbáwẹ̀ ń fi bí ń paná ni gbogbo ẹni tí ń ṣẹbọ bí ń kírun ń ṣe ẹsẹsáìsì ni gbogbo ẹni tí ń ṣẹbọ bí lọ mọ́kà ń fi tẹ̀sẹ̀ ní ṣe ń kà lọ pẹ̀lú lọ́gọ́ bàálù. bọ́lá ṣàkà ọkọ̀ fowó tọrẹ wọn ò kọ́ ọ̀lẹ̀ wọ́n kọ́ ìpìlẹ̀ nìyẹn ẹ̀yìn rẹ̀ nǹkan kí ni kó máa ṣe ọlọ́ni ànábì ni ọmọ kírun wákàtí ó ní mélòó ó ní márùn ó ní sọ́nà tún ṣe bí ìlọrin yẹn fún mi tó jẹrun àdébí ni ó sì ilà tàtàtọ̀ wà àdébí ni ó wà pàtà rẹ̀ níta ń sọ nìyẹn ilà tàtàtọ̀ wà àfi tó bá wù ọ́ láti ọkàn rẹ wá ṣé wù ọ́ ni Yorùbá máa wù ní àbí wù ọ́. tó wù ọ́ tó wù ọ́ yóò bẹ́ẹ̀ ọkùnrin tó bá ń wọ̀. tọ́ba tún wú ọ̀ látọ̀kan wá ó ní ó ní sí ìgbẹ́mìtọ́ àmì à ó tún máa gbà Ramadan o ó ní àhàn lóṣù Ramadan àbí láti bẹ̀rẹ̀ dọ́gbìn àríbí wọn sì máa gbanú ó ní sáwọ̀ mí ìtúnbẹ̀ tó dọ̀rọ̀ yẹn fún mi báyìí látọ̀dọ̀ Ọlọ́run tí ń gbọ̀rọ̀ mẹ́gbà àríbí ni kò sí illa àǹtàtọ̀wà àfitọ́ ọba tó fẹ́ wá ìwòjú rí ọlọ́run subhanahu wa ta'ala hadithi jámọ̀ ìpé kò sí tí ń pè láwẹ̀ arúgbó ṣẹ̀kú ti clear báwọn àti gẹ́rọ́jábù ọwọ́ akù ṣàbán sí tí èyàn bá gba ṣàbán láti 1 to 5 láti 1 to 15 lẹ́yìn tí èyàn gbá wẹ̀ tẹ́lẹ̀ àníbí sọ bá ń fa tí ṣàbán bá ti dá méjì ẹni tí wọ́n bá mọ̀ máa wẹ̀ òní kó sì kí ni o òní kọ́ máa gba wẹ̀ masala wa dé tí wọ́n bọ̀ wá máa yàn máa wẹ̀ tẹ́lẹ̀ tó wá máa máa gba ṣàbán tán pẹ̀lú tó gbọ́ yé ń tiẹ̀ bí àdìsí ìyàwó ṣàpẹ́ àdìbí máa gba ṣàbán o kódà a máa gba gbogbo ìjẹ́ ń bá gba ṣàbán sọ lẹ́sẹ̀ ẹnu kun masala lọ́dọ̀ àwọn afa ṣùgbọ́n tó fẹsẹ̀ rìn rẹ̀ jù ni pé kọ̀ lẹ́sẹ̀ kò ní kí ni o.

tààbọ̀ wá ní àǹtọ́ bàkọ́ súnnà tàbátá sẹ́yìn pípọ̀ ẹ̀kọ́ jẹ́ pé Ramadan nìkan náà wọ́n máa máa yàn Ramadan wa àti wá di òru 29 kí ni ojúṣe mi àtẹ̀yìn ojúṣe wa ni ká máa retí rírí oṣù pẹ̀lú àwọn tí wọ́n ń darí ẹ̀sìn táwọn ti yan àwọn tí wọ́n máa wá oṣù yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n yàn pé wọ́n wọ́n sùn wọ́n yàn wọ́n iṣẹ́ tí a ti a but tọ́lọ̀ ọ̀bà wá jẹ́ wọ́n orí tọ́lọ̀ wá pé nù ẹ̀ wọ́n yàn lùlù lórí kí ni ìdájọ́ mẹ́sẹ̀lẹ̀ àkọ́kọ́ kí ni ìdájọ́ mẹ́sẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì anábì ó ní

wọ́n fi tìsọ̀dọ̀ ọmọ pé wọ́n ti máa ní pé rọ́jùlọ òmíyàn á bẹ̀ẹ̀ ṣe ń wo òun kọ̀ ọgbẹ́kọ̀gbọ́n sí lórí ẹ̀ bí ẹ ṣe bí lórí sẹ́pẹ̀ bá ń bí a wọn kò sí tí wọ́n kùn ní ọpọlọ wa náà wọn ò kóbi kankan bẹ́ẹ̀ nígbà ọ̀dáyé ní ṣe thank you fẹ́ tí ò ṣe lóore náà fáírọ́ọ̀sì sì rèé ó sì tó pé tí yàn bá mójútó kí ni ó rí dìsíìsì kọlọ́nsọ́ à ń bẹ. dìsíìsì sì rẹ̀ iye pẹ́ ni ọba o. kọlọ́nsọ́ à ń bẹ. àwa ń bọ̀ ṣàbọ̀n twenty nine anábì ní àgọ́ ọ̀bàrẹ̀ àwẹ̀ àfìgbàtẹ́ ẹ bá tó rí fàìngúnmọ̀ àlẹ́yìnkùn tó bá jẹ́ pé kùrùkùrù bá gbójú ọjọ́ fákúdùrú làwù ọ̀yà ẹ̀wà kàwùnkà fún un apá kan nù àwọn àfáàní fákúdùrú làwò kọ́dàrọ̀ nílé lárúbáwá a máa túmọ̀ kéyìn ò sòdiwọ̀n nǹkan a sì máa tó túmọ̀ kéyìn ò fúnlẹ̀ mọ́ nǹkan ẹni tó gbàdí ìfìwọ̀n ní abúlábí Umar radiyallahu ta'ala anhu àrùdọ̀ọ́mà òun wá gbọ́yé wípé dọ́yì kúláwò tó wá ti di Sha'ban 29 ẹ fúnlẹ̀ mọ́ Sha'ban ẹ fúnlẹ̀ nù pàbáwọn pé Sha'ban ó ní ti di 29 ó ní ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú wọ́n ní kí n má jẹ̀mọ́ òun tí ẹ bá tó bá ti gbójú wo sánmà tóun tóun rí wípé kò sí kú kurukuru bá wà orúkú gbójú ọjọ́ àbójósù òun ó fún sánmà lẹ́skíùsì wípé oṣù jáde kurukuru ní kò oṣù jáde eruku ní òjì oṣù jáde òjò tó ní òjì fayusbihu sọ imani. So, ńgbàtí ọba wá di pé yọ bà mọ́júmọ́ ní 29 ṣàbáhùn yọ sọ di wá Ramadan fúnra rẹ̀ ṣùgbọ́n tó bá gbójú wọ sẹ́mà tí ó gbọ́ ẹ̀ clear kò sí gúrùgúrú kò sẹ́sùdó kò sí eruku abúlábùnú Umar yọ wà fi ka 30 fún kíni o ṣàbáhùn tí wọ́n bá ti rọ́sù olùsìgbàbí ìfìwà sáà tí mẹ́tíyàbù rẹ̀ ṣùgbọ́n sí ní tàbí sọ nìyẹn àwọn àfà àjárí wípé istihad ìgbìyànjú ni alámẹ́rí yẹn látọ̀rọ̀ ta ni o látọ̀rọ̀ Abdullah bin Umar radiyallahu ta'ala anhu àrùdọ̀húnmá ṣùgbọ́n ànábì wa tó sọ fún anú rìwáyà mi wípé fa in gumma alaykum tó wá di pé kùrùkùrù bá gbójú ọjọ́ mọ́ lọ tó di pé nǹkan kankan ó di sánmà lọ tẹ́ẹ̀ fi ráyè rí fa akmelu idata ṣàbánà ṣàbán tẹ̀ ń bá bọ̀ ẹ wá pé ẹ pé ẹ má wulẹ̀ fúnra yín wà láṣẹ ajẹ́ wípé tí ànábì sọ fún wa ni pé kèé ṣe dandan sí lọ́rùn ó ní ká máa pe ọ̀la níwọ̀n Ramadan tí ìbá ti wá ṣe dandan sí wa lọ́rùn ìtàdàbí sọ fún wa ni wípé ìtọ́lọ̀ ń fẹ́ kẹ́ ẹ fi bóun sìn òun náà ni tó fi hàn inú wẹ́dà kúrúkúrú ni ó kò kúrúkúrú ní o tẹ́ ẹ̀ bá sá ti rí ṣàbáàn di kí nìyẹn o láti kí làwọn a máa fi wá oṣù ànábì alakọ rẹ pẹ̀lú rúkúyà òun náà rírí ojú ṣé ojú nìkan ni àbí gbogbo tí wọ́n bá lè gbé ojú náà tó tún fi lè jẹ́ wọ́n nǹkan láti sánmà àbí tó tún lè jẹ́ súnmọ́ sánmà tí wọ́n èrí wàláhì kò sí ẹnìkankan nù àwọn àfa àtọ́takú léyìn machine kan bẹ́ o láti fi wo ìlétésù o tí èsì ìṣèrọ tọ́jẹ́ wípé sísákọ̀rọ̀ rẹ̀ machine yẹn jẹ́ àárí gẹ́gẹ́ bá a ṣe gbọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà gbọ́ padà lénìí táàrí tá a sì mọ̀ pé ọlọ́run dá àwọn ẹ̀dá kẹta náà mí tí a sì máa lo ìṣẹ̀mí odidi ọdún kan tí wò ní jẹun níbi yẹn bá wà ìlọ̀rọ̀ fumigation àwọn dókítà ń bẹ́ ń bí àgàgàbọ̀ bára yìí tí ẹ fi ìṣẹ̀lẹ̀ aṣẹ́wó rí wọn kò bẹ́ẹ̀ bá wọn o. ọmọ bá kó nǹkan. ó lè kí ni o. wọn kò bẹ́ẹ̀ bá wọn. wọn kò kàn bẹ tọ́lọ̀ ń dábàá wọn yóò sì máa sẹ̀mí lọ bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ wípé à lè gbàgbọ́ bá ń kàbá ń sọ fún wa tí ẹ bá ṣe wípé a rí àwọn irinṣẹ́ kan tó mú wa rí. so clear a bá rí rí sẹ́bà náà tí ó mú arú ṣùgbọ́n lè tẹ́sù láàárì kìí ṣe nǹkan míì o ẹ̀sìn farama ọ̀dà alihisabatul falakiya ọ̀dà káwá máa wọ́n ìrí oòrùn pé nígbòrógbò ń dé panna àwọn ní ọ̀lẹ́ ìjẹta ni tọ́ba kú ò bá yẹn pẹ̀lú alikọ́tù alistiwaayi kílẹ̀ yín pèlè èbò hoptulisti wáyé làwọn ń pè ní lárúbáwá làkàbá ìgbogbo tí wọn bá lọgbà kọjá tó ju ọmọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ báyìí èyí ń jọgráfì yóò máa sọ fún wa pé òun kò jẹ bá ń jẹta lẹ́yìn kọkẹdù òkè ọ̀rọ̀ rẹ̀ ní cháyé àlàsẹbí ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin ìtọ́jú kùnìkan bò òṣùpá lọ́wọ́ rẹ̀ wọn bọ̀ nàìjíríà ah ilé ìlọ́wọ́ máa fi wọn pé calculation yìí ń tẹ́ mú tẹ́ ẹsẹ̀ báwọn wọ́n rí o wọ́n rí o oṣù tí yọ wàláì àwọn àfáà di á mọ̀ pé eléyìí ọ̀sẹ̀lẹ̀ ní 100 years sígbà tí ànàbí ṣe ìjìrá ẹ̀tún sí 100 ẹlẹ́ẹ̀kejì ma ó di mélòó wàláì àwọn àfọ́ ọmọ nù ẹ̀sìn ẹ̀tún sí 100 kẹsí ọdún ọdún 300 lẹ́yìn 300 látọwọ́ ara àwọn kanú àwọn fukọ̀ ha wípé tí wọ́n bá dẹ̀ lè máa wo ìmọ̀ fálákì náà láti fi kó tiẹ̀ tó fi lè máa sọ àwọn èèyàn mọ́ wàláhì ló tó ṣẹlẹ̀ ànábì sì ń sọ fún wa pé khairul qurun ibi ọlọ́run parí oore sí sẹ́ńtúrì tó parí oore sí èyí tí mo lò ní. thumma alladhina yalunahum tí wọ́n bá tún lè ta lọ́tún tẹ̀lé wọn nínú oore ó làwọn tí wọ́n tún tẹ̀lé sẹ́ńtúrì yẹn ó làwọn tí wọ́n sì rí àná torí ànábì torí ànábì lẹ́yìn rẹ̀ súnmọ́ lẹ́fẹ́ yẹn lúna hùn àti sẹ́ńtúrì tí ó tó tẹ̀lé wọn ànábì wa ka mẹ́tẹ̀ẹ̀ta yìí àwa rí kí mọ́ṣálẹ̀ ọ̀sẹ̀lẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí kí àfa àkọ́ wa máa bá ní sọ̀rọ̀ ẹ̀sìn ọwọ́ amú dikisánárì ọ̀wá ń nà òkè báyìí ẹ̀rí nìyẹn ẹ̀rí máa jẹ́ èso tọ́mọ Amẹ́ríkà ha wàláhi wàlá à ń pè kíkan ní mujamul faharis al hadith hadith wa nabi ẹnìkẹ́kẹ́ jókòó ló ronú pé bóun ni ànábì ó sì sọ̀rọ̀ tó fi jẹ́ pé òun ó tó gbọ̀rọ̀ ànábì pẹ̀lú arafi gbogbo ọ̀rọ̀ ẹ̀mí tọ́bẹ̀ pẹ̀lú alif owó tó jọ ó máa sọ wípé iye tí ìmọ̀ Buhari gbà ń bẹ̀rẹ̀ ìpínsìmù gbà ń bẹ̀rẹ̀ ẹ̀sùn kẹ̀kẹ́ gbà wà lẹ́ǹtọ́ ọkọ̀ sí ọdún tó sì jáde wọ́n ń ta tí àyẹ ní ìṣirò sì tó kó sì tó gbé ẹ̀ báwọn. Awambo, ima fa jamaa àṣẹ mọ̀tíńdáwà lálẹ́ lùwà wọ́n ń pè kíní uslubu dáwà dáwà methodology odidi ẹ̀kọ́ ni ṣùgbọ́n ní ibi tí wọ́n bá ti máa ń jókòó kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ láyé tí wọ́n bá ń kọ́ wọn ń bẹ̀ tí èbá ṣe ànábì ni wọ́n fi ń kọ́ wọn wọ́n jáde wọ́n máa bẹ̀sẹ̀ jẹ́ ni ó lè gba ó lè mú distinction bẹ́ẹ̀ ni wọ́n kọ́ fún un wọ́n kọ́ wípé lára ń ta fi lè pèèyàn sẹ́sìn oníkéyìn ò mú obìnrin tó bá jẹ́lé aládùúgbò tó fẹ́ẹ́ fi sọ gbogbo àwọn obìnrin yòókù délé à kéèyàn mọ́ra kéṣẹ́ ti àwọn eléré Yorùbá fún because àwọn obìnrin láì kéré pípọ̀ wọ́n mọ̀ wásọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́à yóò mọ̀ fi ah, wọ́n àsínà ni wọ́n kàn ra fi ikú àkọ́bí ọsì ìbẹ̀rẹ̀ bàtà àbànújẹ́ so yóò fi kíp wọn bí sí bí bá ti wọ̀ pé ọ̀ ṣùgbọ́n ó sẹ̀ ìrẹ́lẹ̀ yìí ànàbí rẹ̀ báwọn táwọn kan sókó láti yá mọ́ ẹ̀wọ̀ jẹ́ ìṣe ìrú ẹ̀ṣẹ́ àfẹ́jọ́ ọ̀bà amáyé lókù èyí ò léwu ẹ̀ṣẹ́ ọmọ sọ̀kọ́ ṣé ẹ̀jú wo kú ọkọ ọmọ ẹ̀mí ọmọ ìṣọ̀fẹ́ tó ń bùtọ́ ṣẹ̀ṣẹ̀ nìkan òfin oṣù méjì ẹ̀dá kò ṣe é wú wú mo bá ní ọmọ ń bèèrè pé tó ti wo kú ọkọ. ọyọ gba kíní disiki kọkọ wọn. náà. dáhùn àtọ́dọ́ jìkan náà nàkàrà nàbàdìbà wàláì mọ̀mọ́ àti ẹ̀ ń ṣe. ṣẹ́ǹsì ebi ndi dìrò ní ìtẹ́lọ fàwọn ilé àdìbò wa ọya tọba ẹ̀yà gbé machine bí kan kọ́ o ilé àgán obìnrin ń ni fún ní ẹ̀ ń ṣe fún ni ní ẹgbẹ́ owó ojú wọn ẹjọ́ ó dìbò lọ́tẹ̀ yìí ẹjọ́ ó ṣe kíní kan wọ́n sá sí ilé nígbà yẹn sára bù kan òun dáhùn ọgbà sí ìṣòkòtò ọ̀rọ̀ ìbalẹ̀ ní abá gbogbo ẹ̀ lílọ ó àwọn ààrẹ àwọn èèyàn ni wọn máa fọ́n ló ti gàgàn yára àbí ọwọ́ bèbí àbí ọwọ́ bèbí kẹ́ tó wa bọ́ ní àṣewọ́ ti ìgbà yóò ti gbé ah, àṣewọ́ mú àbí mú ẹ لا gbogbo àfáà tó ti fẹ́ tiwa rẹ̀ wọ́n kàrà máa dàtí wọ́n túbá ìntọ́lọ̀ ń ṣe lọ́wọ́ ìntọ́lọ̀ ń ṣe lọ́wọ́ ó lè wà lẹ́wọ̀lẹ̀ ọwọ́lẹ́ mi ṣùgbọ́n ọ̀sán ni a wá ní ọ̀lẹ̀ táàsì lé

ó ní ẹ lọ rèé ríhun ah! wọn àpẹ́ tí wọ́n yìí kàgbàkó táyé kẹ́yìn sí ń bẹ́nu àwọn olè wọn wọn ò mú oṣù oúnjẹ tí ẹ̀yìn pọ̀ méjèèjì nígbà tá a dàn kankan mi pọ̀ mọ́ àmọ́ yìí jíbìlì mú tọrọ ìdàdà ẹn tó ti rò pin tẹ́mìrì òpin méjì lórí ti ń jẹ́ ìlẹ́nu ẹ̀ jọ̀dọ̀ ọlọ́run lọ ọlọ́run tàbí máa ń da ní tí ń kó mọ̀mí àti ni wípé a tún rò pé bí ìsàdúrà náà gan tẹ́lẹ̀ náà bẹ̀rẹ̀ kó o lè má yà ń lówó èmi náà sì dáadáa fún à àkọ́bí mi ni mo sáyà lówó ẹran àkíkọ́ ó ti kọ́ sọ̀yìn ọ̀sẹ̀ mi tó máa bẹ lọ́hùn tọ́mọ ẹjọ́ ní bẹ̀rẹ̀ mi tóòtọ́ tó sì jáde pẹ̀lú ohun ẹyọ kan sọ́dọ̀ rẹ̀ wàláì ọ̀sán rẹ̀ wọ́n kò ọ wà lé e kurani wà lẹ́yàlú gbogbo tó sì lú àṣírí wọ́n padà tú àbá àbọ̀ ọgbọ́n ẹ̀ àrù ẹ̀rọ ẹ̀ àníbàdàn iná ẹ̀ ní o ẹgbẹ́ ọjọ́ ọba ti ẹlẹ́ sí ti wòye àṣà tó ń dàlejò lóhùn wọ́n ti pẹ̀lú àwọn àfáà súnà ọmọ ọmọ ẹnìkan wá fẹ́ sọmọndẹ̀lẹ́à ọwọ́ àjọ àwọn tí máa bá wọn mú kọ́sọ́mà wa bàbá ni ẹ náà ẹ̀yin ọ̀dọ́ bàbá ń bá yín sọ́wọ́n nígbà mí ẹ ṣe sùúrù ni so lórí ọ̀rọ̀ eléyìí kọmọ tẹ̀lá ṣe òun bí ẹ ọ pàtàkì gan Kùránì bẹ́ẹ̀ sọ́lá ìmọ̀ iye ọ̀nà àdìsí juwe asraf sọ́ọ̀lì ìdá náà sọ̀rọ̀ ẹ̀ ó tó fà é lẹ̀. àwọn kí wọ́n gbé àdìgí àwọn ní àjẹ́ lẹ́nu wọn ìná lẹ́nìkan wá pé ẹ sì sùúrù o bàbá tí ó ń pọ̀ mọ́ òtí ìbojú yìí wọ́n tọ́ da àjùnú kọ́sọ́mà bàbá ó ní mọ́ wá o kí wọ́n sì mọ́sọ̀bọ́ ti bàbá rẹ̀ wọ́n rí para wọn nú àsìgbò ẹ̀ láfọ̀ ọ̀pọ̀ ẹ̀rẹ́ à wọ́n ń sọ̀rọ̀ ájì àmọ̀ wọ́n ń ga pápẹ́ àwọn ohun tí ẹ̀ máa jọrọ̀ ájì àmọ̀ lọ ájì àmọ̀ ń bò lèèyàn fi yó bébí bá pọ̀ mọ̀ pé èyí tètè yó ọ̀rẹ́ wa kan bẹ òsì lójú làápè oríṣi kí ni o bébí bá ti pàbí ìṣẹ́jú márùn-ún ẹ̀sìn kò rí nàmọ́ bí wọ́n bá bá wámúlà gbóná àtẹ̀ràn tó jẹ́ tí tàbí bá wà sílẹ̀ tójú ẹ̀ wálẹ̀ wọ́n máa pe ah, ajímọ̀bí ó ní ẹ̀ oníyànjú tó máa bá dáhùn ajímọ̀bí ó ní ẹ̀ ó bú sẹkítẹ́rì àti lọ ìbílẹ̀ gómìnà bí wàláì ó ṣe wọ èmi lọkọ ilé àmì àṣẹ tí máa pa ní òṣè àṣọ ah, sì lójo aláṣẹ àtúrin. jama'a Allah subhanahu wa ta'ala dákun ṣàánú wa dákun ṣàánú wa dákun ṣàánú wa gbogbo ẹni tí nínú gbọ̀ntì sí sòkòtò rẹ̀ ọ̀balẹ̀ ní ìsìn ẹn tó nítorí ọlọ́run àti ànábì kí wọ́n gbà yìí péjọ́ tán àti nítorí àti ànábì náà ti sílẹ̀kùn fún ṣẹ́yìntàn yóò máa wá kí ni yàtọ̀ fáwọn tí wọn ò pinlẹ̀ sí nítorí àtànábì tẹ pé ẹn tó da sí ló fẹ́ fi gbá tàbẹ́ni tí àwọn tó da sí nítorí ọlọ́run àtànábì ti lóko ọ̀dọ̀ wọn rẹ́ òkúya èyí tá ń pàkíyèsí wá sí ni pé ẹjẹ́ àṣẹ̀sìn ìbánàbí ṣe ṣe ó ní òsì wàhálà nú ẹ àti wá rí wípé ṣàbán ti di twenty nine tàlẹ́ǹtì ó kéde oṣù àwọn tí wọ́n ń wá tí wọ́n ń wá tí wọ́n ń wá sọ́dọ̀ àwọn pálẹ̀tì ìlú yàn láti kéde oṣù yìí jẹ̀mọ́ àti ẹbá rọ́ṣù nílẹ̀ Yorùbá yìí sáà kéde àbáàní kéde ibi mẹ́sẹ́lá ti dénú apá kan àfáà ní rúwúyà tánàbí sọ yìí òun náà ló fi túmọ̀ ayé ọlọ́tọ̀ sọ pé fàmọ́ ń ṣe ìdàmí kú mu ṣàárọ̀ fáliyẹ̀ súnmù bẹ́ẹ̀ni kan nù yín bá ti rọ́ṣù ẹ máa gbà wẹ̀ lọ wọ́n ní gbọ́nà yẹn ti kó ogun mùsùlùmí ayé nú ajẹ́ tí wọ́n bá ti gbọ́ pé ẹ ti rí lùkà lágbàáyé lázìmà náà sa àsọ̀wọ̀mù gbogbo ayé pata wọn ò gbọdọ̀ rí kẹ́nìkan máa jọ sánmọ́ ìbá àjà ni ẹ ti kọjá jọ kọjá china kọjá japan kọjá australia ibi ọba ti ní wọn rí. apá kan ní àwọn náà faramọ́rọ̀ níta wọn ṣùgbọ́n ẹ̀ ṣe jí agbe ọ̀ya gbogbo òlu wọ́n lè wò ní jẹ́ àwọn ní maka torí Allah subhanahu wa ta'ala sámà makata al-mukarramata ummul qura fil qur'an wàlì tó ń dira ummul qura wa man hawlaha ọlọ́run pé maka ní ìyá gbogbo òlu ajẹ́ pé tí wọ́n bá ti rọ́ṣù maka kí gbogbo ayé ọbẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n bá ti rọ́ṣù maka gbogbo ayé ọbẹ̀rẹ̀ àwẹ̀ ẹ má lo ìlú mi maka ni ẹ lò ó mi ìpàrọ̀ tí ẹ dún lórí ọ̀rọ̀ náà tó pẹ́ méjì. ṣùgbọ́n àtọ́ pọ̀jù ní àwítà alákọ̀ọ́kọ́ kọ́dà bọ́jẹ́ Ghana lè ti rí bọ́jẹ́ Nàìjíríà ní ibi ẹ bá ti rí gbogbo ayé ọbẹ̀rẹ̀ àwẹ̀ gbóló nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé láà likuli gbogbo olùkọ́ ọ̀kan onírírí yẹn sí pẹ̀lú tí ó kúrú gbàtọ̀ bá jẹ́ wípé bóòlù ṣe ń yọ àti bí ṣe ń wọ̀ ọba ti ẹ yàtọ̀ ìlú náà ìdájọ́ wọn pẹ̀lú ìbẹ̀rẹ̀ àwẹ̀ náà yàtọ̀ nu. ṣùgbọ́n tí ọba ti ẹ yàtọ̀ kódà kí wọ́n má lò lórí kẹ̀kẹ́ náà ìdájọ́ àwẹ̀ wọn ti papọ̀ ní ìsìn kùtọ̀nù lẹ́lẹ́bẹ̀ Benin Republic ọ̀sán wa àtòru wọn sọ yàtọ̀ Togo ọ̀sán wa àtòrúwọsọ yàtọ̀ Ghana ọ̀sán wa àtòrúwọsọ yàtọ̀ Niger ọ̀sán wa àtòrúwọsọ yàtọ̀ Cameroon wọ́n ní gbogbo òrù tí wọ́n bá sopọ̀ báwọn tẹ́ ẹ bá ti gbọ́ pé rí mbì kan nínú gbogbo àwọn ìlú gbogbo wọn tí ẹ papọ̀ tó òun wọn papọ̀ tó sùpà wọn papọ̀ kí wọ́n jọ máa àwẹ̀. ọ̀rọ̀ kan tónù ó di mẹ́ta tó yàtọ̀ ẹ̀fún pẹ̀lú rẹ̀ tí ó bá ti yàtọ̀ ẹjẹ́ wọn papọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wípé amru kulli baladin tahta riayati wa imrati amirihi ẹ kọ̀ọ̀kan lẹ̀ ìpìlímù kọ̀ọ̀kan kí ti ní gbogbo bí tí ó ní bí ó ti bẹ̀rẹ̀ ó ní bí ó pín sí wọ́n ní ti jáwù wọ́n ní tojú afẹ́fẹ́ wọ́n ní tomi ṣùdúdú omi wọ́n wà tí wọ́n bá pààlà pẹ̀lú pẹ̀lú mi wọ́n mà wọ́n ní ṣùdúdú rẹ̀ kọ́ńtìrì odidi kan ẹ̀fíẹ́lẹ̀ lábẹ́ tó bá jálàsẹ̀ mùsùlùmí ibẹ̀ ó ní ń jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ wíwá oṣù ìyẹn làwọn ọ̀pọ̀lọpọ̀ àfa àpadà sí láyé lẹ́nìí wípé yẹn ni ó mú tawhidul kulubi wa bí ó sì ní mú wàrà wa tó bá wá rí báwọn ẹ fi àwọn ará Kotonu lẹ̀ pẹ̀lú rírí oṣù wọn ẹ fara Tógò lẹ̀ ẹ fara Nàìjíríà lẹ̀ lókùrú gbà tó jẹ́ pé ti ń pàṣẹ ẹ̀sìn ní Tógò kọ́ ní ń pàṣẹ ẹ̀sìn ní Nàìjíríà ṣé ẹ mọ̀ pé tá a bá kọ́kọ́ gbọ́ yẹ̀yẹ́ náà á kọ́kọ́ ha etí wa dànù náà pẹ̀lú pé ustaz kan yẹn ọ̀ràn tí ó sùn níbo ni ọmọ yà ó ní Saudi táìmù tó o sì bá mi sọ̀rọ̀ lọ́yìn ẹ̀ tí ìkárà àwọn ti kí dìsáyà àgbẹ̀ ń pè wọ́n ti kí ṣáì ustaz ọ̀rọ̀ ti rọ́ṣù wọ́n ní àrílà wọ́n báyìí ẹ̀ mọ́níjà ìsírà lè kí a ní ẹ̀ṣẹ̀ mẹ́rùn sàwọn díre ọ̀rọ̀ àṣùlẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní tó báyìí ní tó kiri ní o ó ti bẹ̀rẹ̀ ń ká sámú o ṣé kí ibi mọ́ òṣìkà ìpín kí n gbé kùn sẹ́gbẹ̀ẹ́ tẹ́lì òun kàlùkù pẹ̀lú lu rẹ̀ ẹ̀fọ́ kàlùkù pẹ̀lú lu rẹ̀ ìyẹn ni ó so ẹ̀mí papọ̀ nítorí wípé ibi tí ọ̀rọ̀ ọ̀bà tí ìyẹ àtàrí ṣe ń ran àkákí àìlàmbẹ́ ṣùgbọ́n gbẹ́tàwọn àfáà tí wọ́n ń sọ ń pa yíyọ oòrùn àti wíwọ̀ rẹ̀ wàláhì ọkọ̀ sí nàìjíríà yìí kápẹ́ orí pọ́ìntì làfẹ́ dúrólé tí wọ́n bá rọ́ṣùn sókótó a lè fi gbà wẹ̀lẹ́ yorùbá torí a máa ní tó tó fọ́tí mìíràn síra wọn gbà mí tí wọ́n ò lè jẹ́ sàárì mọ́ táwọn sì máa jẹ́ sàárì lọ́nbí a sì àwọn sì ní fọ́tí mìíràn tí wọ́n ti sínú ń bì táwọn ọ̀gbọ́dọ̀ sínú tó ipa àjọsán ni ṣùgbọ́n òórùn papọ̀ tó tó ṣe papọ̀ ṣùgbọ́n yíyọ òórùn ó yàtọ̀ wíwọ̀ rẹ̀ ó yàtọ̀ ṣùgbọ́n àti wà lábí àmì ìrù kan abẹ́ àmì ìrù kan wọ́n wà á lo oṣù ẹyọ ọwọ́ kan òun kan kó ọmọ wá sí pẹ̀lú wẹ́dà rẹ̀ òun kan kó ọmọ jẹsẹ̀ pẹ̀lú wẹ́dà rẹ̀ ṣé wọ́n rántí ń dàrú àwọn tí ń dàrú ẹ ti mà wọn àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n tún lọ yẹ̀yẹ́ àmírù mọ́ àmírù tí ń sọ pé sultan chairman local government rẹ̀ ní ń fúnlówó oṣù lẹ́nu rẹ̀ lẹ́yìn pé bíbù ọ̀rí ṣe jẹ́ mùsùlùmí fún wa yìí tó bá pàṣẹ tí sultan bá pàṣẹ àṣẹ sultan làbọ̀ tẹ̀lé nítorí pé ẹ̀sìn ló ń fi wà ń bẹ́ẹ̀ nǹkan míì tí ẹ̀ dísáìn tí èsì tọ́lọ́ tà nẹ́bì oníbùkọ́rí fi wà mẹ́ ṣé ẹ rí pé olódodo náà mùsùlùmí tó wọ́n jẹ́ pé kiri ó ní bá ń bẹ lórí òlónìí wọ́n ní wọ́n fẹ́ rájẹ́ ẹ̀sìn lẹ́nu ṣé ẹ̀gbọ́n tó aṣọ mi ẹ̀sìn wọn nísìn tani bẹ́ẹ̀ mẹ́ o mùsùlùmí ṣùgbọ́n sùrùtọ́ọ̀lù yìí èmi àti ìtìjọ máa ọ̀nà tó bá dé bẹ́ẹ̀ tá a bá wá jọ mọ ọ̀nà a jẹ́ wípé n tó kù ní pé bó láàṣẹ yọ ọ sí àti kẹ̀yìnkẹ̀yìn ti tani o ti sultan tààfì àfọ náà tí èèmọ pé sultan ò ní ẹ̀yìn ọ̀ràn lóru o kí ló rù ọ̀ràn ló ẹ̀dẹ́kun sí èèyàn lè jẹ́jọ́ kéèyàn sọ pé mo láyà láti sọ fún ẹ̀dá kan ní o kèése àìmẹ́yẹ kèése mílíọ̀nsì o ẹ̀dá kan wípé gbàwẹ̀ fọlọ́hun níjọ́tọ́lọ́hun ní ọgbàwẹ̀ fóun máa dá àrẹ̀ lálìkì àmọ́ máa jọ̀sán jọ́tọ́lọ́hun ní kọ́ ọgbàwẹ̀ máa dá àrẹ̀ lálìkì àmọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lánàá lọ́rọ̀ yìí àwọn kan dá skul lẹ skul yìí tóbi pípọ̀ wọ́n wá rí wípé ẹni tí wọ́n fi ṣe olórí wọn ìmáàmù náà rẹ̀ jẹ́ kí wọ́n jẹ́ signatory to account kí ni a wọ́n sáré pé ìmáàmù ti jí six point eight gbogbo wa dì sá wọ́n wá gbégbèsẹ̀ gbogbo bó ṣe ṣe èkó ní òkè síbàdàn bí wọ́n wá fọ̀rọ̀ lọ fọ̀rọ̀ ìbọ̀ ìmáàmù wa ni tó bá jẹ́ pé o lè fẹ́ gbà ẹ gba nǹkan mìíràn o mo ní ẹ̀fà ní kóòtù ọlọ́run wàláhì wàláhì lèdí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ wa. ẹ fi èmi àtọ́lọ́ ńlẹ̀ ẹni tí ó líìdì gbogbo ẹ̀ tí ó fẹ́ bá wọn mùsùlùmí kéèsì ọlọ́wọ́ òun sì gbà báyìí olóhùn sì ń fa ìwé kéésà ìlú yàrá yìí. ṣé kí wọ́n mú sọ́nu olóhùn mi sì bí àbòrí òun dàrú wàláì mi ọ̀sẹ̀jọ́ mọ́ gba bí sì fàárò wọlé a kò lè gérì rè a kò wá dà méjì. bẹ́ẹ̀ méjì lẹ̀sẹ̀ èyí tó fi sẹ́lọ̀ ń bẹ títẹ̀dá ń bẹ ń bẹ ọlọ́run ọba aláwọ̀ foríjì bí ilé ọba foríjì ọ̀ràn torí gbogbo ọtá láti lu àlìjẹ náà ọlọ́run ti sọ wípé àìdélé ìlóhùn à ọ̀tọ̀ndà lóhùn àìdélé ìlóhùn kìí sí ẹ̀hún wọ́n ti pé léyìn lọ nígbà tí ẹ̀rì kọ́dù ẹ̀kẹ́ tí ọ̀pọ̀ mọ́tà sí òrùkọ èèyàn tó lé dáhùn ọ̀rọ̀ ẹ̀rọ ti pé léyìn lọ ẹ̀wọ̀n ìdélé bẹ́ẹ̀ ka ẹ̀yìn tẹ̀ lo bẹ́ẹ̀lì kílò kọ́dà sábàbà lè kún tẹ̀ ń se ń léhùn ìwọ́n tó fẹ́ wọlé wọn sálámà ní o ó bó sí atẹ́kínú tó bá sálámà ní alhamdulillah ti ẹ̀ ti ẹ̀pù mi ọ̀ ẹ̀pù rẹ o inshallah rahman ní pé marathon ni tefsiru ni àádánù dúró ní àtúpadà ẹni tó bá ń lọ afri àáfilè forí ẹ̀sọ́ bìkan tábà ti kí magrib tàwọn. òun náà ni aláṣẹ nílẹ̀ jẹ̀mẹ́rà ta ní a recognize as amir mini fún nàìjíríà ẹ́ eh? ṣùgbọ́n. muswemu abẹ́taníẹ́wà na otm abẹ́taníẹ́wà mss abẹ́taníẹ́wà tààgùnù abẹ́taníẹ́wà gbogbo ẹnìkan tó tún lè sọ wípò ń pàṣẹ fẹ́sí bàbá àmọ́ ìbàdà abẹ́taníẹ́wà bàbá kò Òṣogbo Àkúrẹ́ Èkó ti Sókótó ti Kánò ti Mẹ̀dúgùrì tàbújá gan abẹ́ta ní ẹwà o tí gbogbo nàìjíríà lápapọ̀ abẹ́ta ní ẹwà o ìdá ó sì àwọn àbímà mùsùlùmù náà kọ́lọ̀ bá ti sọ́lẹ̀ sàn dáadáa ọdún ọjà ní gbogbo ẹni tí ó fi tí ó pa ẹ̀sìn láadá sí mùsùlùmù kọ́lọ̀ bá nílẹ̀ náà ti ẹ̀sìn mùsùlùmù àwọn tí ó fi dáadáa dá sí ojoojúmọ́ gbà láàyè bẹ́ẹ̀ débi ọ̀jẹ́ ààyè ìfọ̀kànbalẹ̀ fẹ̀sìn mọ́jọ jáyè ìdààmú kẹsì gbogbo àwọn tí wọ́n mú ibẹ̀ náà lọ́wọ́ pẹ̀lú ọ̀tá náà dàrú àti gbogbo ibi tí wọ́n ti ń pèpè sẹ́sìn ọlọ́run ọba láì dù láì o láì dù jẹ̀máà tọ́bọ̀ wá jẹ́ wípé àti gbọ́ ilé gbèsè tọ́ ni ó kéde kí wá ní wàhálà àti ìsáàsù tẹ́ mọ̀ fífòrò lékì ní ìsáàsù ẹgbẹ́sẹ̀ tí ó sùn dá gbogbo tààjọ ní rédíò tààjọ ní tíìfì káti ẹ̀ wá wò pé amúsọ̀rọ̀ ní ìfúnlẹ̀ mímí àtẹ̀yìn táàfin ní ilé ìra five litres sínú jẹrẹtọ̀ wa láti bo network news ṣé ẹ wá ní gbogbo wọn ní tí ẹ bá wá rí kọ̀ọ̀kan yìí kó sókè ni o wípé gbàjà lọ́dọ̀ sultan ọwọ́ àtìlẹ̀kùn mọ́rí wọ́n dẹ̀ ní àrósù yẹn wọ́n wá ní pé kìíní kàkàgbà o wọ́n ń pàṣẹ àwọn asásèwádìí lọ síwádìí bọ̀ ní ẹbàbí wípé ọ̀dọ̀ àwọn yíbò ní àti ìbínú ti Jonathan tí ètí ìtàn lára lára ìbílẹ̀ ìdá pàràbà lábára sọ̀tọ́ ọkà tilẹ̀ wọ́n dẹ̀ gbálẹ́kù gbálẹ́kù wọ́n bẹ́ẹ̀ fún ẹ̀dẹ́ ìrìn yìí tí lẹ̀ kà sọ̀tọ́ sọ̀tọ́ jáde síta báyìí kọ̀rẹ̀ dáhùn ráàsì ẹ̀ lóhùn tí a ti padà wọ́n dẹ̀ rẹ̀ sùn tó tọ́ tí sùn tó pé kéésòsù kéésòsù náà ni gbọ́nà ń kẹ́ sọ́sù tọ́bọ́ wá sọ lórí àbòsí ọrùn ẹ̀ lọ́wọ́ gbọ́nà wọn sùn ní tọ́bọ́ sọ lórí àbòsí ọrùn ẹ̀ lọ́wọ́ mọ́sẹ́là wá dé èmi wá rí tòótọ́ sùtọ́ wọn wà gbà tàbí òjò ráyè wọlé kí a lè wúkú mẹ́rin lọ́rùn tìkì àkọ́kọ́ àwọn àfáà lẹ ń bá rí báwọn nígbà tọ́lọ́ sọ pé fàmọ́ ń ṣe ìdá ní kùmù ṣàrọ̀ fàlẹ́ yẹ̀ súnmọ́ ẹ̀ ń bá ti ráwẹ̀ ní kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ bá ti rọ́sùn ní tó sì dá ọ lójú pé rọmọdọ́nù ni ó sì á máa ó sì á máa wá ó máa jọ̀sán ó wọ́n jọ̀sán o ó máa wá bẹ̀rẹ̀ àwẹ̀ bó ṣe wá ń bá lọ báwọn níjọ́ tí ń ka tú làwọn èèyàn ka wá níjọ́ tí ń ka tírì ní ń ka tú níjọ́ tí ń ka fọ́ọ̀ ní ń ka tírì níjọ́ tí ń ka fáìlì ní ń ka kíní o òun wá ń ka twenty nine òun ka thirty àwọn àwọn twenty nine ní ẹ bá rọ sùn àwọn àfáà wa ni yóò túnú tó bá lọ rè jẹ́ pé oṣù àwọn èèyàn ọba ń di wípé wọ́n rí nígbẹ̀yìn tí ọ̀bà tọ̀dọ̀ ti ẹ̀ mú sí ẹ̀mọ̀ kó ti ó ti jọ́ kan lé ṣáájú wọn ṣùgbọ́n tùnú tí ọ̀bà túnú tó bá lóṣù nígbẹ̀yìn túnú náà nígbà tó di ẹ̀yìn túnú táwọn ẹ̀rẹ̀ di twenty títà ẹ̀rẹ̀ di twenty eight lọ́wọ́ lóṣù tó lọ ẹ̀yà sàkóso ó sì ajọ́ kejì títí ọjọ́ ìwá ní ọmọ àwọn àfáà ní èyí tí ó fi wá rí báwọn yóò tìrù sí rọ̀n yóò sínú oníbàmù yàgbà àwọn dọ́tà oníbà 2019 yóò ti jáwé rẹ̀ tọrọ mọ̀ pé kéèsì rọmọdán ṣùgbọ́n òjì kan tó pọ̀ ọ̀mà yóò wà á darapọ̀ máwọn èèyàn lábẹ́nu yóò sì ti sínú lábẹ́nu ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́rọ̀ àfáà mas'ala ẹlẹ́ẹ̀kejì ó ní wípé bó rí oṣù yẹn bó yoo rí oṣù yóò fi bẹ̀rẹ̀ tí àwọn èèyàn bá tó wóró sùn òun náà ni ó tó bá kọ́dà tàbí wá àti yóò tẹ̀ já ní kọ̀rọ̀ ní o yóò já máa bá ní ọ̀rọ̀ ọ̀rọ̀ bá ọkọ̀rọ̀ àpárá wọn yẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní pé oṣù tó rí wù tìlú ò ti bẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ kò sì gbọ́dọ̀ fi lọ lù ní ìkíní o ìtúná nítorí pé ànẹ́bì òun náà lẹ́jọ́ tẹ́ ẹjọ́ ń gbáwẹ̀ pọ̀ tẹ́ ẹjọ́ tẹ́ ẹjọ́ tí gbọ́dọ̀ ń bá ti wákàtí sì fẹsẹ̀ múlẹ̀ a jẹ́ pé ẹni tí kò bá ti rí ìnìwọ́ náà rí ètò lọ fi hàn ọ lẹ́sẹ̀ máa ń tàbí sọ wípé ìjọ tẹ́ gbáwẹ̀ òun náà ìjọ gbogbo yín gbáwẹ̀ ìjọ ẹ̀sìn túnu ó rẹ̀ kí ni o ọjọ́ tó gbé sí kí ni o ti ń tún mọ́sálà wa dé lórí ìbẹ̀rẹ̀ Saudi lọ wà Japan lọ wà Canada lọ wà àwọn Canada wa rọ́sùn níjọ́ táwẹ̀ tí wọ́n ń bi jù làwẹ̀ dáṣẹ̀ yìí wà ó wá ń gbé àwẹ̀ 28 bọ̀ láti Canada oge tíkẹ́ẹ̀tì ọwọ́ Nigeria. àwẹ̀ rẹ̀ 29 ní ẹgbẹ́ ló sì mọ̀ jùmọ́ kèsì kíyà látòrí bọ́ o àti Canada ṣùgbọ́n ìlú tọ́wọ́ yìí wọ́n lè di ibi títí ń bọ̀ pẹ̀lú àwẹ̀ kan wọ́n lè dìbò ìjọ tí àwẹ̀ àwọn aráàlú di 29 òun ka 28 bọ̀ wọ́n wá rọ́sùn sí yóò wà gba 28 fọ́lọ́n ni àbí yọ́ gbàwẹ̀ ǹjọ́ ọdún kó tiẹ̀ ní jẹ́ twenty nine bí ọ̀jẹ̀ tààtì gbé dáhùn pé ọ̀kan méjì náà ni máa jẹ́ tí wàá jẹ́ twenty nine lọ́jẹ̀ tààtì ìdájọ́ olùtọ́wọ̀ náà ni ó wọ̀ lórí àdìs ta wítẹ̀ ìlú bí mẹ́sàrà ń pé sọ òmù kan ààwẹ̀ yín tọ́lọ̀ ń ba yín sáyìn ìyàwó máa tẹ̀sùn mọ́ ọjọ́ tẹ ẹjọ́ ń bá àwẹ̀ ni ó sì kú òun Canada kìí ṣe pé ẹjọ́ ó ti ìdájọ́ Canada kan ni wọ́n máa lò ìdájọ́ mi tọ́sọ̀rọ̀ sí yá àgbà kan padà lẹ́yìn kí ni o lẹ́yìn rọ̀mọ̀tọ́ mọ́sálà dé lọ jẹ́ pé ńgbà tí wà yìí àwọn ẹbí tí ń bọ̀ jẹ́ táàtì sí méjì ni ó gbà ti kú kó ti bà síbò. in tí àwẹ̀ nàìjíríà bá jẹ́ òun ni calculate àwẹ̀ tó bá jẹ́ 29, 29, twenty nine tó bá jẹ́ thirty sọ́nà ti clear àwa ń pè ọjọ́ kìíní yóò ṣáàkì òun ni twenty nine ṣàbán tá a wá wò pé oṣù ní tó bá ti wọ̀ jọ́nà jẹmọ́ àbámọ̀ jẹmọ́ oṣù kìí sábà sáré o táìmù ọgbà tí oòrùn bá fẹ́ lẹ́gbẹ́ ní o ndàgbòmí shams tó fún òjò bá sì fẹ́ yọ ìmọ̀ ń fláṣì ni bí ìgbà tí nǹkan tẹ́rì tó tún hàn dé padà tó tẹ́rì tó tún hàn dé padà kìí sí ìpẹ́ lóṣù òjò bí lẹ́gbẹ́ ní o ayé sí ìfi ẹ̀mí pé oòrùsù kò tó máa wóṣù lọ oòrùsù sẹ́gbẹ̀ tí a bá ń sẹ́gbẹ̀ ilé ìwòlò soso tó ti rú òbí omi ọmọ báyìí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ pèsè bí márùn-ún ẹgbẹ̀ oòrùn kí ni o ọgọ́rùn má pọ̀ oòrùsù kò tó wá kí bákan náà ní gbogbo sánmà kò sí tí máa yọ ibi tó rùn tí wọ̀ ju ìlàlù náà lọ ilé jésù ibẹ̀ gíní o ibẹ̀ ní o kìí ṣe ibi tó rùn tí yọ o mo ti pàdé àbúrà kan rí lórí bíríjì akẹ́dẹ̀mì wọ́n wá fẹ́ sìgá ibi tó rùn tí máa yọ láàrọ̀ báyìí òun náà ni o ẹni ẹbí bá sì ń pa kì í bá lọ wo oṣù o ṣé ẹ mọ̀ pé natural kan bí òòsì àsìkò rọmọdọ́n bébí bá pààyàn wo àyẹ̀kẹ̀ ẹ̀ mọ́rí star jọba rẹ kò dé àwọn kan bí ẹgbẹ́ báyìí ẹjọ́ jẹun dákàlẹ ó sílẹ̀ ìjọba àsílẹ̀ ti mọ ti pẹ́ tó bá wá jẹ́ pé ọjọ́ yẹn lọ́kànlá lè wá wò pé ẹ wò ààrí bátìrì rà ààrí epo rà sí jẹrẹrétọ̀ wọ́n sì lè lọ pé rọ́ṣù bá wọn lọ́wọ́ á dànìyàn lẹ́bi pé bọ́ọ̀lù abẹ́ jẹ́ pé wọ́n rọ́ṣù o wọ́n ẹ̀rọ ọ̀dọ́ mi náà mú kọ́nà bá mi jẹ sàárì ló bá sì ìjọ kòkòrò tó tọ́ ìyẹn bá rọ́ṣù tó lè fi bẹ̀rẹ̀ àrò apá kan náà àwọn àfáà ní wà ọ̀dọ́ rẹ̀ náà كما تقرر الحنفية ترى هو سي اشتراط التبليغ ما دام تو تدانيا تو سيبو ميره رمضان wà náà ní ẹ̀ka apá kan àfààní ńlá kò lè jẹ́ wà o rọmọdán ojú kan ojú kejì ó ti mọ̀ pọ́lá lè jẹ́ wà rọmọdán ó lè má jẹ́ wà rọmọdán ọwọ́ á dà níyàn tàbí níyàmọ̀ alákọ̀ àníyàn èyí jẹ èyí ọ̀jẹ́ ọlọ́run wọn gbàwẹ̀ fún ọlọ́la bọ̀ tó bá lọ jẹ́ rọmọdọ́n kọmọ jẹ́ wọn rọmọdọ́n mi tí ẹ bá ti ṣe rọmọdọ́n kọmọ jẹ́ pé ó fowó ju rẹ̀ níyà kí ni ẹ̀ lamẹ́kọ̀ọ́ yẹ mọ̀ alákọ̀ àníyàn alákọ̀ọ́ ètò àti bábọ̀ ni wọ́n rèé sí ètò àti bábọ̀ ni ṣe kí ni o lọ́bá sì lọ rè jó òtọ́ lọ́bá di wá Ramadan àwọn àdàbíyà náà bákan náà torí wọ́n sì ṣọ́rọ̀ tẹ̀bí akọ́bù tẹ̀bí wọn ló lè jẹ́ wà Ramadan fún apákan ńlá kò ní jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mẹ́sàlá kẹta ó ní kọjá wípé àwọn òpó bá yọ̀rọ̀ ọ̀jẹ̀ wà Ramadan àbí ọ̀jẹ̀ tá ti ṣàbán èèyàn wá kóra ró kò ni àwẹ̀ o nígbà tí ìdàgbòjì ṣé ẹ ti ẹ̀gbọ́n tí wọ́n sọ pé wọ́n rúṣù lánàá ó ní mi ò gbọ́ ọ̀gá ó ní òkè kò sọ àlà ìpínlẹ̀ tí ìjà ọdún ẹ̀fẹ̀ lọ́lọ́rọ̀ àbárọ̀ lọ́lọ́rọ̀ apá kan àfáà ni yọ́ bá rẹ̀ kan padà nítorí pé kò sí àníyàn bẹ́tẹ̀lẹ̀ ọ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ń dàníyàn mọ́ apá kan ní rọ̀bọ̀dọ̀ náà kí ó ti jẹun tó ti yó láàgó méjì àárọ̀ mm. báwọn nígbà tí èyí di àkókò lọ́ba gbọ́ pín ara àwẹ̀ báwo lọ́ba lọ́sùn ní àwẹ̀ wa àwọn apá kan àfa ní sí ẹ̀rọ yóò yóò lè pàtẹ́ padà ṣùgbọ́n lọ́dọ̀ tàwọn o òtún gbọ́dọ̀ jẹ́ lọ́mọ́ kí ló wá bí ọ̀rọ̀ ànábì ní ẹni tí ọba ti bà yàtá àwẹ̀ láti òru ọ̀làwẹ̀ ẹni tí ìtumọ̀ tẹ̀lé ìfún wípé tí ilẹ̀ báyìí súbọ̀ láyé tó o sì fẹ́ gba àwẹ̀ fọlọ́run lọ́la tó o bá ti e gbà láti ìgbà tílẹ̀ ti sùn kó tó o di pé fájúmù ọyọ pé wọ́n gba àwẹ̀ fọlọ́run ní tó o bá gbà wò fún bí ìbánu ni wọ́n àti sọ báwọn wọ́n ní sọ́kè àdáyé tẹ̀fẹ̀sẹ̀ múlẹ̀ ni. bákan náà wọ́n ní kí ẹ wá fẹ́ sọ gbàdá tẹ̀ bá wíwá nígbà tá a bí wọlé tọ̀ yàwá iṣà lọ́sàn-án gan wọ́n ṣe lóúnjẹ ńlé ìyàwó ní ẹjẹ́ àgbẹ̀bí wà wọ́n wà lóhun kò sí nǹkan léwu. àlọ́ bíi ìdá ẹ̀wò ní ìdílábọ́wá tọ́ bá rí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé kìí ṣe pé mo fẹ́ gbáwẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ tí ò so jẹ́ lé ẹ̀yìn wá débi súnmọ́ náà ẹnì sọ ìmọ̀ mo yí máa wẹ̀. àwọn apá kan àfa wa ṣe jábù láàrin méjèèjì pé àwẹ̀ tí Ramadan lànà bí ìsọkú ìyàn gbọdọ̀ mọ́sẹ̀ tẹ̀bí yìí torí pọ̀rọ̀ yẹn lòun. ètò bá ti dí àwẹ̀ kí ni o àṣepọ̀ rẹ bí yìí ò ṣe tẹ̀bí yìí kọ́dà èèyàn lè bẹ̀rẹ̀ àníyàn ìlàgọ́ mẹ́fà àbọ̀ tó ṣe wípé òwò bíi bá five to seven tí òdìdí ládá ní àgbà àbí nǹkan ní ọgbà àmọ́ ti sì lẹ́kọ̀ọ́ bọ̀. àwọn ọmọ apá kan àfáà ní tẹ̀bí ìtùyẹn tó gbéwù lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹsẹ̀ rìn lè jùlọ àwọn àfáà ní wípé tẹ̀bí ìtùyẹn ó kúrò mọ́dọ́ sí náà ó sì kú àwẹ̀ àṣegbọ̀rẹ̀ náà mọ́ ọwọ́ àṣewàfẹ́ kéèyàn olùbẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ nígbà tá a ti rí ẹ̀yìn tá a ti rí ẹ̀yìn kò sígbà téèyàn ò lè bẹ̀rẹ̀ àwẹ̀ àsìkò rẹ̀ ìyẹn lè bẹ̀rẹ̀ láàbù kọ́dà ìyẹn lè bẹ̀rẹ̀ ní òkúṣẹ́jú mẹ́wàá lẹ́nu ó tòsí. níbi ńlá dáhùn sọ̀rọ̀ àlọ́sọ̀kàálá tá a bá wá ní yìí tó ọmọ ṣẹlẹ̀ a jẹ́ wípé ààwẹ̀ tá a fẹ́ gbà náà ó ti ní ìdí àníyàn nu pé mọ́ àníyàn pé mò ń báwẹ̀ ẹ̀fọ́ lọ́hùn ṣé bí náà lọ́ba tẹ̀bí ìtù yẹn ìdí pẹ̀lú pé mo ti dàmúre ààwẹ̀ tọ́mọ wá rí bá wọn sọ òròòrú tóun bá ti ń wọ̀ náà ọlá máa ṣe tẹ̀bí ìtù yẹn lẹ̀ fáwọ̀ ẹjọ́ kejì àbí bẹ́ẹ̀ Ramadan ti gbé pé Allah Ta'ala mo ti ní láníyàn báyìí wípé Ramadan ti wọlé bá mi báyìí gbogbo tí wọ́n bá fi bá mi pé ìjẹyìn mu láti gbà tó tí àdìbá ti yọ tó rú èèwọ̀ mo fi ń gbàwẹ̀ fún ọ ní o kèé ṣe wípé tí a ìfẹ́ jẹun àwọn ọ̀hún wa kún méjì bẹ̀. apá kan sọ wípé nígbà ọ̀jẹ́ pé Ramadan ìbáàdà mustaqilla ni rúkúnù ní mílíọ̀nù kan ní orígun kan lọ́jẹ́ òru àkọ́kọ́ tẹ̀ ti ṣe kínní yẹn ó náà lọ kọ́fà gbogbo Ramadan nítorí pé ìbáàdà ẹ̀yọ̀ kan náà ni tó ti bó ṣe jẹ́ ó ti ẹ̀jẹ̀ pé ọgbọ̀njọ́ ní bẹ́ńbẹ́ tó dóṣù kan ìbáàdà kan náà ni apá àfààní èrò òru lè yọ́ máa ṣe tẹ̀jìlìdù tẹ̀jìlìdù yẹn nítorí pé àpè ń bà á dà kan tòótọ́ ṣùgbọ́n ṣe bó nígbà tẹ́ ń bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ìgbà tẹ́ ń parí ẹ̀ bí àlùfáàjáde bá ti yọ lẹ́ bẹ̀rẹ̀ tọjọ́ kan tí òrùn bá ti wọ̀ lẹ́ ń parí ọjọ́ ẹ̀ sì ní gbáwẹ̀ fọlọ́ mọ́ lẹ́gbà tó òrùn ti wọ̀ tí àlùfáàjáde òrùn ti yọ a jẹ́ pé ńgbà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kọ́ ló wọlé jù tàkọ́kọ́ ló ti kéde òrùn kó lọ́wọ́ nítorí insha allah rahman jamaa tẹ̀bí yìí gbọ́dọ̀ wà lẹ́mìí wa fún àwẹ̀ kíni o fún àwẹ̀ ọ̀ràn yẹn pé mò ń gba àwẹ̀ yìí ṣùgbọ́n sáwà afẹnu sẹ́mi láàmú àwọn tẹ̀lé máa mú kà tó bẹ̀rẹ̀ ní ìpẹ́ náà wé tu ní pé kí ni farida siyami rọmọdọ́nà liyami alf واربعمائة وستة وثلاثين سنية تقبل الله مني ومن جميع المسلمين والمسلمات Wọ́n gba àwọn ẹ̀kọ́ àdàní àtàkùn ẹ̀dínlẹ́yìn tàbí táàkì kan tó ọ̀bà sí jẹ́ mímí eléyìí kọ́ ni ànábì ṣe o. eléyìí kọ́ ni ànábì ṣe o. tẹ̀bíùtù náà òun náà ni ń tá a fi mọ ìyàtọ̀ láàrin tí ń sálùwàlá àtẹ̀ntọ́wẹ̀wẹ̀ jẹ́ ọwọ́ bí àgbàlá tó tọ́ oníkìlẹ̀ ó sì ṣe bí àgbàlá ntaamin náà nù pé afáyà ìjẹun ni ó ní mọ̀ ń gba rọ̀mọ́dọ́n fún lọ. afáyà ìjẹun ni wàlá àtijẹ́ta nínú mi tiẹ̀ ti kún ó sì jẹ́ bá rọ̀mọ́dọ́n sáńgbàwẹ̀ ó ní wọ́n jẹ́ gan kò ní digest kò lè lọ́nà mi inú mi kún ni kì í ṣe pé rọ̀mọ́dọ́n ti mẹ́ta ìpínlẹ̀ ìrẹ̀wọ̀n náà kiri mẹ́ta àdínú mi kún.

àbí ìwà tó rẹ̀ pé márọ́dá tó ṣèyàtẹ́ wà súlìsì láti ṣèyàtẹ́ ìrùwáyà mi àbí ìwà fi márọ́dà sí àwọn president president tíṣe ìtọ́ ìyẹn fún olùkọ́ ọ̀kan gómìnà gómìnà tíṣe ìtọ́ ìyẹn fún state kọ̀ọ̀kan chairman chairman tó yẹ fún lókàwẹ̀ kọ̀ọ̀kan councillor councillor tó fún kéde ohun báyìí kọ̀ọ̀kan ó ní wọ́n máa mú so ẹ dákun ajẹ́pẹ́ ẹntìtì ẹntì ẹntì ẹntì ẹntò ti jò tàn níwájú ọlọ́run ohun tó lè sùn mú ní Ramadan lọ́sàn Ramadan ó tún wá gbogbo òbí a tún fọwọ́ sí i mú. bọ́ọ̀lù ọwọ́ ọ̀kọ̀ọ̀kan ọ̀ràn pẹ̀lú omi ọ̀ràn yẹn lọ́sàn Ramadan lọ́wọ́ ń lọ ra súyà wọ́n wá tó ní súyà kiri súyà ẹlẹ́dẹ̀ bọ́ọ̀ jẹ súyà màálù gan lásìkò ọ̀ràn bọ́ọ̀ jẹ tàgbò ọ̀tọ́ à ń jẹ súyà lọ́sọ̀rọ̀ mọ́tọ́ ó dájọ́ súyà kiri o. ẹ sì yà mú lọ́wọ́ jẹ máa tí ọ̀rọ̀ náà bá ti dé gbogbo à ń ṣe bọ́bra and gẹ́fẹ̀rẹ̀ sí ẹ̀dùn kókùnlẹ̀ sí inú ẹ̀sìn wa tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo oúnjẹ fún olóbi jẹ sàárì o ọ̀làwẹ̀ ìyá àtẹ̀ntọ́ ọ̀fẹ́ jẹ́wájú ọlọ́run kọ́sìkù tẹ̀sí ọ̀tọ̀ ni ṣùgbọ́n ìwọ̀n ọ̀sọ́ fún apá ń sọ pé ká máa ṣe girlfriend boyfriend nítorí wípé ìyá àṣẹ̀kí alámùlà náà ó sọ igi lórí ẹ̀ tó fi ń fi ẹ̀bá rẹ̀ ṣe sàárì o. ọ̀lẹ̀ ìyá sẹ́límọ́ níbi ń sínú o sóòsó igi sáà gbẹ̀yàwó màmú ìyá màmú ẹ̀ tó náà tó ń dọ́gbọ́n kílókọ rẹ̀ ó sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn à sínú àwọn ilé ọ̀dọ́ ló ti rà ó gbọ́gbà ìwé òde so ṣe ìyàwó pásítọ̀ eléyìí ọ lọ eléyìí sí sọ̀rọ̀díyà ó kalẹ̀ umra ti ní days gbèsè ń sá káàkiri nípa àwọn ń gbò náà ní tó bá dúró tó ṣe ájì wàláì ó ṣe ájì ìsìlámù ẹ̀sẹ̀ tó kàn lọ́rùn ni wípé ọ̀yà pa ètò tíjọba Saudi gbé kalẹ̀ fún àtijọba tí wọ́n jọ ojú ọ̀rọ̀ láàrin àti ẹ̀ sọ́nà ṣùgbọ́n nílada ájì nígbà náà náà ti wá gbàgbé bó ṣe rínu lójú wọn wá fúnlẹ̀ mọ̀ pé kí ni yọ ṣáájì bì yóò lè lọ́jẹ́ kí gbò lè kòkòkò nínú àwọn àsìkò jẹ́mọ́ ní tí ó bá dápọ̀ mọ́ra wọn ẹ má pèlẹ̀ yọkàn ní tí ó dọ́ra wọn ẹ má fagidi ẹ má fi mọ́ papọ̀ alásùfàá yóò gba ìbádà wà ní ìbádà bákan a máa ń ṣe ní Splash FM ní ẹ̀ẹ́ eh, ká sì máa fèmí síná nítorí pé tá a bá kíyèsí sáàrin ọdún yìí àsìkò bàtà fẹ́ máa kásùnbà òun ni gbogbo kọ́tà sáfà ìfọ́fẹ́ máa ni ọ̀fẹ́ máa bọ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀kọ́ tó mì pé ìgbà tí sàríwá lè forí sọ kẹ́yìn ten after ni tí rọmọgán yìí lọ lọ́wọ́ bẹ̀rẹ̀ bóyá bíi five after nǹkan kàmàrà wọn iná ọ̀fẹ́ máa gbẹ́nu so ó kàrí kó sì máa wo tó pé kìí sí pé ọkà gbó lọ́wọ́ wa láàmà sọ̀rọ̀ sásìkò táwọn sàárì wà sí sàárì ní ọdún láti 4:30 di 10 after 5 tí wọ́n dé lọ tán tàbí quarter to five di ten after five ọwọ́ àti ẹ̀ ṣe tán àríwá ẹ̀rí to five to quarter after kìíní o after five inshallah rahman uh, àwọn tí wọ́n bá fẹ́ dá sí ẹ̀dàkùn wàláhì lẹ́lẹ́lá ìlàílà wà lọ́wọ́ ìkọ́tà yìí ajẹgbèsè bíi naira wọ́n rẹ̀ kíríkà thousand naira èmi mo tó dọ́rẹ́ thousand lẹ́rìí jẹ abakawa tó jẹ ìjọba lówó náà Àwọn oníkò lè lẹ́yìn mo sọ̀rọ̀ wá máa ní. Oríṣẹ́ kí ni? Kò lè lẹ́yìn kò lórí iṣẹ́ ìtẹ̀sọ̀rọ̀pọ̀ ní pásítọ̀ tó ti lọ ẹ̀bá àmìyàn lórí iṣẹ́ àwọn ọmọdé pásítọ̀ iṣẹ́ ìwọlé a ti sọ àsìkò oòrùn tó ipé tẹ̀sírù ta lò kán fẹ́ tó fi dín ẹgbà lọ́dọ̀ àwọn bọ́lá sí ẹjíṣẹ́ rí ọ̀rọ̀ kí wọ́n lè náà nígbà máa sọ kí ó láyé tá àwọn ọmọ pọ̀ torí tí àjọ ti bẹ́rọ̀ pẹ̀lú ẹ̀bá kàn án tí ń dé báyìí tí ọ̀wọ́ pé afẹ́fẹ́ bá fẹ́ bẹ̀ fẹ́rẹ́ èèyàn kó o mì díẹ̀ díẹ̀ nù tí ò sì ní fura. kò yé pẹ́ ẹ dákun jọba ẹ jẹ́ àkíyèsí dáadáa o bá à ń sọ yọkẹ ilé ìjọjọ wà lẹ́jọ́ òbí wọlé òbí gbọ́yé tẹ́gbẹ́ kí ló sá tún sọ lórí ọ̀rọ̀ ọ̀run náà mà tó ní o kí ọ̀rọ̀ tó dára ọ̀rọ̀ ọ̀run náà mà tó ní o lórí bíbáyìí ọ̀rọ̀ ọ̀run náà tó ní o ẹjọ́ kò máa kí ìbí kí ó máa kí ìbí ọlọ́run lọ́sàn ayé bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ gbèjú àti kéwọ́ ẹ̀jọ́ táàbà wá lè ṣe lẹ́yìn gbogbo àgbọ́wà sí àlè ọmọ bí gbogbo bí wọ́n ti lè ròròdò ṣùgbọ́n wá máa bẹ́ lọ́n pé ẹ ti ń gbọ́ lẹ́nu ẹ̀ tí ń fi sìn wọ ọlọ́run tó jẹ́ kó fẹ́ sọ mí nù nínú ọ̀yá sọ mi hmm. ọwọ́ akùbẹ́ yóò ṣe lámì yàn mẹ́jẹ̀ ń gbọ́ ọwọ́ mẹ́jẹ̀ kí ni o mẹ́jẹ̀ à ń gbàdá ìjẹ̀rẹ̀ ẹ̀yà ẹjọ́ lọ́sọ́ tí sọ kí a ní wíì kọ́ bẹ́lọ̀wọ̀ sí káwàjọ fòsìsì competition pọ́ mọ̀ pé mo lò lọ́tò mi o kájọ káwà fòsìsì competition káwà wẹ̀ tí ó lìídì. òsì àti kéèyàn mọ́ ojú rẹ̀ wọ́n jọ rìn pọ̀ sọ́rọ̀ sí lámọ̀ràn náà ni ebi àárọ̀ pa wọ́n àti àwọn àtọmọ àtẹlé àgbogbo wọn tọ̀sán pa wọ́n lọ́wọ́ dé lọ́wọ́ aṣọ fẹ́lẹ́ àti ah fẹ́lẹ́ àyùrá ìjẹ̀ náà ẹlẹ́ àbá ní ẹ̀sìn bóòfẹ́ wálé ah, ó ní wò ó wálé mo sì wò ó wálé kọ̀sá ṣèṣà wọ́n ní pé kí ni slash fm two thousand five zero ọ̀gbọ̀n dọ́hùn wọ́n sá dà one fifty thousand takọ̀kọ́ jọ ní ọ̀nà ìlú wálé lẹ́sẹ̀kẹ̀lẹ̀ lẹ́wọ́lá ní olùwò ní ẹ̀yìn ṣé bí ẹ sọ pé owó lobìnrin mà àdìjẹ́nà àwọn ilé àmà oríṣẹ́lẹ̀ àìsàn obìnrin èèyàn gbọ́ nǹkan mi wọ́n rẹ̀ pé táìmù ti àwọn olóṣìṣẹ́ Allah subhanahu wa ta'ala àtúnfẹ́ sọ máìkì lẹ́rìí jẹ́ àtúnpàdé ní tẹ̀síìrù lẹ́yìn ọ̀rọ̀mọ̀dọ́ jẹ́ kí ọ̀rọ̀mọ̀dọ́ ọ̀fà wà láyé jẹ́ àṣírọ́rùn wọ́n lájọ́ kan sùn rẹ̀ mọ́ fìtì náà wà náà rẹ̀ mọ́jì á ṣe inú sẹ́yìn rọ́jà kan oṣù rẹ̀ mọ́jì á máa bèrè wípé táìmù wo làṣepọ̀ sínú tó lákòó sànú wa mọ́jì á máa bẹ̀bẹ̀ kó tó wá gbé sáàrì wa ẹ̀dàkùn tó lọ́wọ́ ọ̀gá wọ́dà ẹ̀dàkùn mọ́ nínú ẹbí pọ̀ tó lọ́ ẹjọ́ wo fi ẹbùtẹ̀ ìṣàkóló ka ẹbí owó kòkó gàrí ẹ̀dàkùn pọ̀ gàrí náà láì jẹ sáàrì ẹ́ ó ní ẹ̀dàkùn ẹ̀ mo rí epo wákanáwó ẹ̀dàkùn ẹ̀kẹ́ kí wọ́n bá rọ́ sí kí nínú ọmọ ti ẹ̀ lẹ̀ bọ́ ọlọ́run wa àti wọ́n sẹ́ẹ̀tì wọn àti wọ́n tọ́sí méje kẹ́wọ̀n tọ́sí à ah. méje àwọn ọ̀láyé méje àwọn ọ̀láyé kìámà nǹkan sọ́jọ́ náà ọ̀nà àsáàbù sọ́ọ́lẹ̀ wọ́n máa ń fẹ́ wọn gbókun lọ́dọ̀ ọlọ́run wàláì rọ́ ní pa mọ́ wàláì kò síṣẹ́ tí wọ́n fi ẹ̀wọ̀n nù wọn tó ní ẹ̀fí mi ẹ̀wọ̀n ta ni sálàfù tí ó sọ pé òun gba ẹ̀sìn látẹnu àwọn ànábì ọlọ́run tí ó wà dájú ànábì ọlọ́run lọ láì sọ fún tírámẹ́tò tírámẹ́ yarí ó ní láìní takọ́ta ìlàhàn rẹ̀rì láàájì alánìyàkà mẹ́sùlùmí bẹ́rẹ̀ sọ́hùn kò stọ́pẹ̀ tó ọba dáa lébi ọba déyẹ wà wẹ́wọ̀n wọ̀ ojú ẹsẹ̀ ní ìmúsá tí yọ ń pé àwọn àwọn ojú ìgbà bí ṣe ń gbogbo ọdún àtàkì ọlọ́run ní mi in tí mo mú wá ó lẹ́rìí kọ́dà nígbà tó lọ ń fún mi ó fún mi pàpà nínú ìtọ́lọ̀ fún mi kí n bá ka bíyá kọ ọba bíyá tí n bá hàn bóde báyìí bí gbòòrùn tàn síyàn lójú olórin kọ́ lára wọn. ó wá kú ò níbi dáwà ó padà sí bí àwọn tí ó jọ ọmọ wípé kò sọ pé sọ bí ẹ̀wọ̀n àti mò ń ṣètò lọ. ṣé àṣọ ṣé wọn láì mọ́ sọ gbọ́ ọdún àtàlìjẹ náà tún ẹgbẹ́ oúnjẹ á fún mi. ṣé ẹ ṣùgbọ́n jẹ̀mọ́ ọlọ́run lọ sàyé bẹ́ẹ̀ gbogbo tó bá ti ló kọrin ẹni ibi náà jẹ ń bẹ̀ wọ́n sáàkù ti ló kọrin tọrọ pé jẹ́ tó gbáwẹ́ wọ́n sáà sọ ayé òun sí jẹun ó sì fi láptọ̀pù kàdí Kọ́sọ́ ṣé gbogbo à ń ké fáwọn ọ̀dọ́ à ń ké ké ké ké ké ẹ̀wọ̀n bí ẹ bá yé dání sí. Nà kéèyàn lanu rẹ̀ sọ wípé gbogbo obìnrin tó bá ti wọ pàǹtì ọ̀wọ́ náà. Wọ́n ní kílẹ̀ yìí rẹ̀ ó ní torí pé àwọn obìnrin èbò ní ọkọ̀ wa. Àní bí ìṣọ̀pẹ́ máa ń tàṣà bá àgbẹ̀kọ́ mi fáwọn àmínú wọn. Ẹ bá ti bí àwọn èèyàn kan. Ó sì ń wọkọ̀. Ṣé Yorùbá lọ́sọkọ̀? Allah subhanahu wa ta'ala dákò sànú wa o ara ọ̀rọ̀ sẹ̀ sí ọ̀rẹ́ o mọ́jì á sọ nǹkan máa wá sí bí ẹ̀pá ọ̀nà ojú ọ̀nà mọ́jì a máa gba ọ̀nà táyé níbinú rẹ̀ sí ọ̀ táàtù máa wá pé ọmọ gbà lọ́wọ́ wa a káàkó jẹ́ ìpàdé rẹ̀ báyìí o tó sì jẹ́ ní ti ń bí ọ̀rọ̀ nù sómi àti ń bẹ́ o dákò sànú wa o Ramadan ló ti wọlé tẹ́yìn eh dákò jẹ́ àjọ gbà pẹ́lẹ́ láàfíà àìsíkì rẹ̀ mọ́sàásì tí fi fi àbúlálé olókùn jẹ sáré ah. tí fi kún méjì sínú rákùnmọ́jù ah. ọ̀gbẹ́ni àtẹ̀yẹ́ o wọ́n lọ sọ̀tà àwùlà wọ́n lọ́wọ́